واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم فآواكم فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون الحمد لله الذي ينجي عباده من الفتن والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ọmọ ń yọ àwọn ẹrú rẹ̀ kó nínú wàhálà ọba tí ma ń la àwọn ẹrú rẹ̀ kó nínú fìtínà àdánwò gbà ọlọ́run ọba Allah tí ọlá ẹnìkọ̀ọ̀kan wa ló fi tarí wa sínú sunna nabuwa muhammad abẹ́lẹ́ nínú àánú rẹ̀ fìtínà tí báyà tẹ́yẹ fi dágbére fún sunna kọ́lọ́mọjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa fìtínà ní ẹ̀sìn fìtínà ilé ayé àdánwò wàhálà kọ́lọ́mọjọ́ gbé akó olódò náà nabuwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àní ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará lẹ́ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadé ní ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́ téèyàn ní sàbámà lẹ́yìn rẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí wọ́n bá ní ṣe pẹ̀lú súnà anábọ̀wá muhammad náà ní ojú ọ̀nà kan tí ò ní dàrú ojú ọ̀nà tí èèyàn máa ń tọ̀ tọ́kàn máa ń balẹ̀ ojú ọ̀nà na bá aláàní káwá tọ̀ náà wa kó mbẹ́ àwa àtàwọn ọmọ wa àrọ́mọdé ọmọ wa kọ́lọ́mọdé àkó nínú súnà náà ètò wọn gbé ládàáda lẹ náà ni wọn tábà gbé kalẹ̀ nínú ara yà fún ara fún ni tí ọba ti wá sí ẹ̀sìn yẹn nínú ẹ̀ o lè káwọn èèyàn pọ̀ mẹ́ tó kó ti máa ṣe bọ̀ ti pẹ́ àdádálẹ̀ náà ni ọmọ jẹ́ anábìsí ni gbogbo àdádálẹ̀ anu ni ìṣìnà ni ìmọ̀ tẹ̀lé kọ́ránì àti súnà ni wọ́n pè ní ìmọ̀nà abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn tó ti sọ́kò lọ ọlọ́run musa bá wa dá wọn padà wọn tó ti wà nù súnà tẹ́sẹ̀ wọ́n yẹ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́run musa bá wa dá wọn padà sójú ọ̀nà àpadà sí àti ìtìgbà àti ìtẹ̀sìn àpàdà sí ibú nínú ẹ̀sìn mọ́jọ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́gbàrá ọlọ́run ọba wa kọ́sàlékún ìmúdúdó ṣinṣin wa èyí tí a fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni alimakharaju min alfitan allati tuhaddidu umma àbáyọ ọ̀nà àbáyọ nínú wàhálà tó kojú al'ummatabi àwọn ummatu al'ijaba adúpẹ́lọ́dọ̀ ọlọ́run umma méjì ni ọlọ́run náà nábi sí ummatu al'ijaba wa ummatu da'awa ummatu da'awa ni àwọn tí wọ́n pè tí wọ́n dáhùn anábi pè wọ́n wọ́n dáhùn àkọọ́lẹ̀ tí wọ́n ni ọlọ́mọdé akọọlẹ̀ ìbò sẹ́nu wọlé ó mọ́tò lè jábà làwọn tó dáhùn àwọn táwa jẹ́ àlùmọ́ nẹ́bi tá a ti dáhùn àwọn náà tó wá ń kojú àwọn fìtínà kan fìtínà tí máa múṣẹ́ yẹ̀ àwọn wàhálà ayé kan wàhálà ní ẹ̀sìn tí máa ń bẹ̀ ṣèrú mọ̀yàn lọ́wọ́ téyàn ti wà nínú mọ́lẹ̀ tẹ́lẹ̀ tó sì máa lọ ní òkùnkùn téyàn ti mọ̀nà tẹ́lẹ̀ tí ó padà wá máa rin inú gbó ṣé inú gbó tí ń rìn yìí kò nígbò ojú ọ̀nà náà ni ọmọ pé o ọlọ́run ọ nínú àánú rẹ̀ alágbára lérí ẹ̀mí wa wọ́n lọ́ba tí fìyàn mọ̀nà tí sàlékún ìmọ̀nà sàlékún ìmọ̀nà ẹni kọ̀ọ̀kan wa wọ̀lì ẹ̀yọ́ máa yá ni nínú àwọn ni dé ìtumọ̀ ẹni ẹ̀yọ́ miami wàhálà ti dé fìtínà ti dé ọwọ́ akù bá ṣe bọ́rí ń bẹ̀ àti wà ní ọ̀rẹ́dì gbogbo wa pátá làwọn bẹ̀ òsẹ́nìkan ti bẹ̀ẹ́lẹ̀ ayé tí ò sínú fìtínà bọ́yá fìtínà kan àbí méjì tọ́wá lóun bọ́rí ń bẹ̀ kò lè bọ́rí ń bẹ̀ fìtínà yẹn ọ̀rọ̀ kiri ká fìtínà yẹn wá rọ̀ bí òjò fìtínà náà ó bò wá dárú a sì gbọ́dọ̀ kú sínú fìtínà a gbọ́dọ̀ wá bayọ tá a fi kú nínú fìtínà tá a wí. ẹ̀yọ́ miami àlùfìtínà tún yẹ àlùbálà yẹ àlùbítìlà àdánwò náà wọ́n kún fìtínà tí wọ́n lọ́wọ́ fìtínà rẹ̀ ọlọ́run dáwọ́ ni. wal imtihan wal ikhtibar tí wọ́n lọ́wọ́ bá a láà ọ̀ ìtumọ̀ ni pé tọ́wọ́ fẹ́ dẹ̀yàwó yóò fi tínà yà tọ́wọ́ fẹ́ mìyàn yóò fi tínà yà àmẹ́yàn gbọ́dọ̀ ṣubú téèyàn bá ti wá dúró téèyàn ṣubú níbi fìtínà yìí alhamdulillah èyàn kò láyé yọ́lọ lè wọnú àlìjánà ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run wal fitnatu sunnatullahi fil ard wọ́n ní èyí tó jẹ́ gbogbo wa ká máa lọ lè palẹ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí kì í ṣe pé àwọn kan ládájú kọ gbogbo apáta na àjọ máa ṣìnà sí àfúnra wa kọ́dà ní jésù ọ̀rọ̀ náà òun náà tún máa ṣìnà sí àfúnra rẹ̀ ipe bóun ni wọ́n náà ṣe bọ́ nínú fìtínà yìí. wọ́n ní ọlọ́run bá ojú wa nínú khalaqnal insana min nutfa ọlọ́run bá ní adá ọmọ èèyàn adá látara àtọ̀ min nutfatin amshaj adá látara omi tí ń tẹ ọjáde pìpì èyí ni spam ọlọ́run bá ní ibẹ̀ láti dá ọmọ èèyàn wáyá tí ò bá mọ̀ tẹ́lẹ̀ ká sọ fún nígbà wàá dáa tán ọlọ́run bá ní nábì tẹ́lẹ̀ nítorí kálí bá dán o láfidá àdántorí fìtínà ọlọ́run lá dán bí èèyàn nàbùtẹ̀lì ní nàbùtẹ̀lìyà kálí bá dán o ọlọ́run ju ọ̀ṣinú fìtínà ọ̀fẹ́ wò bó ṣe ṣe bóyá fìtínà yóò gbé ọ lọ torí odò ńlá kan ní fìtínà gbogbo fìtínà yé odò ńlá kan ní ẹni ọlọ́run bá sànú ni máa ń wẹjá láfi máa tọrọ àdúrà lérí ara wa àwọn tẹ́sẹ̀ wọ́n ti ń yẹ àmọ́ tọ́ra àdúrà fáwọn náà àwọn tẹ́sẹ̀ ti sọ́gbó lọ tẹ́sẹ̀ ti sọ́kó lọ àdídákẹ́ àdúrà lérí wọn. ọlọ́run ti sọ nínú àyà mi ọlọ́run bá ní laqad khalaqnal insana fi kábàdì ọlọ́run ní adá ọmọ èèyàn sínú kábàdì fitna adá yín sínú wàhálà wàhálà ọmọ ọ̀rọ̀ kiri káyín nínú wàhálà lẹ́yìn wà fi kábàdì fil fitna kò síbi tó fẹ́ sásí tó ní wà nínú fìtínà ayé kò síbi tó fẹ́ sásí tó ní wà nínú fìtínà ayé ọlọ́mọba láà ó tún sọ̀rọ̀ ọlọ́mọba ní alladhi khalaqal mawta ọlọ́mọba ní mo dá ikú mo sì ní kọ́ máa pa àwọn èèyàn báwọn yẹn ṣe ń kú yẹ mọ́ ṣe ń kú yẹ ọlọ́mọba ní ìdí pàtàkì kan mo fẹ́ kẹ́ mọ̀ tí n fi ń pa àwọn èèyàn wàlhàyà ọlọ́wọ́n bá ní ẹ̀yin tẹ́ wà láyé tẹ́ ti kú ọlọ́wọ́n bá ní ẹ̀yin náà fúnra yín mo fi yín sílẹ̀ nítorí ìdí pàtàkì kan ẹni kú àtẹnudẹ́ bẹ́ẹ̀lẹ́ ayé ọlọ́wọ́n bá ní ní nábẹ́ lọ́wọ́ kún ọlọ́wọ́n bá ní apẹnitá pa nítorí àdánwò ẹ̀yin tẹ́ ń bẹ náà tẹ́ ń sẹ̀mí ọlọ́run la sẹ́yìn kò fàdánwò àbí nígbà ẹni tó kú bá kú kí ni wọ́n máa kọ́ ṣẹlẹ̀ ah fìtínà ti dé o bọ̀dá ti kú o <laughs> àdánwò náà ń jẹ máa ah ọlọ́run dáwọ́ wò láàárọ̀ yìí àníkélódé ah oníyàwó òun kú láàárọ̀ yìí ọkọ òun kú lálẹ́ àná bàbá lọ ọlọ́run ládàá òní ẹ̀yin tẹ́ ẹkùn tẹ́ẹ̀tì ìkú náà ọ̀yẹ́ ìwà láyé tí yín gan fìtínà lọ́nà ọlọ́wọ́n bá ní ní káwọn kan máa kú kẹ́yìn ọmọ abẹ ayyukum ahsanu amala ọlọ́wọ́n bá ní afẹ́ wọ àwọn tí wọ́n tún wọ àwọn wò afẹ́ wọ àwọn tí wọ́n tún ṣe wọn ṣe látara àwọn tó kú a sì fẹ́ wọ àwọn tí wọ́n bẹ láyé tí wọ́n là nínú fìtínà látara iṣẹ́ dáadáa torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iṣẹ́ ibú làwọn yóò máa ṣe kíní ni wọ́n máa ṣe ọ̀rọ̀ ibú ni wọ́n máa sọ ìròrí ibú náà wà lórí àwọn èèyàn ọkàn burúkú ọkàn tó dúdú náà pọ̀ jù tí wọn ò ní fún ọlọ́run ní ọ̀wọ̀ kankan dégbò tí wọ́n tẹ̀lé tẹ́lá rẹ̀ ọlọ́wọ́n bì ọ́ yá mọ̀ kọ́ líbalẹ̀ kò lóòbẹ̀ sábẹ̀tì kò lóòbẹ̀ ọba tí ń darí ọkàn wọ́n darí ọkàn wọn lọ síbi dáadáa ọlọ́ba ní afẹ́wọ̀ àwọn tó fẹ́ ṣiṣẹ́ dáadáa ọlọ́run ní ayyukum aksaru amada ọlọ́run ní ahsanu amada ọlọ́run pé kálíbà wo àwọn tí wọ́n ṣiṣẹ́ tó pọ̀ ọlọ́run ní kálíbà wo àwọn tí wọ́n ṣiṣẹ́ tó dáa ìbá àmọ́ ṣe kíní ìbá àmọ́ pọ̀ nígbà wọn bí àfáwa al-Fudayl ibn Iyad rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní ma àṣánú àmàlà iṣẹ́ wo lọ dáájú nínú àwọn iṣẹ́ táwọn èèyàn máa ń ṣe bàbá ní aṣòwábùhù lè súnná wà àkàlásọ̀ iṣẹ́ tó bá súnná mu téèyàn sì ṣe nítorí ọlọ́ tọ́lọ ní káwá sí láyé tó bá ti sẹ́ rí tí ọba súnná mu odò fìtínà ti gbé ọlọ́ tọ́lọ́lọ́hùn ní gbà á gbogbo iṣẹ́ ibi díà pátá ó ṣe kọ́ pọ̀ tó kọjọ yín lójú tó ọlọ́run nígbà ànábì lọ́sọ bẹ́ẹ̀. wọ́n ní àmì àmàlà lẹ́sà àléyé amúrùnà fọwọ́rọ́ dùn. ànábì gbogbo iṣẹ́ tẹ̀yìn bá ṣe tẹ̀ bá dé pé mo fi lélẹ̀ fún yín pé ọlọ́run yẹn ṣe lẹ́sìn ànábì ọlọ́run nígbà lọ́wọ́ yín. lẹ́yìn náà àkàlásùhù ṣéèkì ni tó tó wá jẹ́ nítorí ọlọ́run àyàmáyé tọ́jú pé àníyàn ẹni tí ń ṣe ńgbà tí ń ṣe ọmọ pé òun ò ṣe lórí ọlọ́run àyùmáyé súnàní súnàní ẹbẹ̀ rí pé ń ṣe ń ṣe àárín pé súnàní lóòótọ́ àmọ́ àníyàn tí ń fi ń ṣe é kìí ṣe lórí ọlọ́run òfò ni ọlọ́run àníyàn kálukú ìnámalẹ̀ àmàlú bí nìyàtì gbogbo ohun tẹ̀yìn bá fẹ́ ṣe ànábìlẹ̀ àníyàn ni ọkọ̀ ṣáájú àníyàn tí o fi ṣe yẹn òun náà ni ló dìtámì irú ẹ̀san tó gbà lọ́sẹ̀ máa bẹ̀ lọ́hùn lóru lọ́sàn-án ọlọ́run tún àníyàn rẹ̀ ṣẹlẹ̀ rí dáadáa. àlèwọ̀nìmọ̀tú àṣàṣìyẹ̀tú ìta wá ṣe ilé ayé tọ́jẹ́ ìpìlẹ̀ tọ́jẹ́ ìdí pàtàkì tọ́lọ̀ fi dá wa gbogbo wa náà lágbọ́dọ̀ mọ́ a sì gbọ́dọ̀ ní fìtínà gbé wa kó ń ìrọlọ́n torí ẹ̀dá ọjà mọ́ ìbádàtuhu wahdahu la sharika lah òun náà ní ká máa sin ọlọ́run nìkan ká sì máa tẹ̀lé àṣẹ ọlọ́run ìyẹ̀lẹ̀ wọ̀tífà àṣàṣìyà tọ́lọ̀n torí ẹ̀dá wa Allah ni wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run ni ìdá ọmọ èèyàn àtàlìjàn ló ń torí nǹkan kan sílé ayé illa liya'budun bí ìbá jẹ́ pé kan wá sí mi nìkan èmi nìkan sì sìn liya'buduni ọlọ́run ní illa liya'kulu ọlọ́run ní òun dá wa nítorí ká máa wá jẹun ọlọ́run pé illa liyashrabu ọlọ́run pé òun dá wa nítorí ká máa wá mu oríṣiríṣi liyalbasu ọlọ́run dá nítorí ká máa wá wọṣọ oríṣi ìlẹ́yàtàmọ́ta ọlọ́run dá fún wa ọlọ́run dá nítorí ká nítorí eré ọlọ́run dá wa nítorí pọ́pọ́sì ńlá tó bá ti jí láàárọ̀ báyìí pọ́pọ́sì yẹn lọ́mọ sí kí ni lọ́mọ ṣiṣẹ́ lérí ẹ̀ ṣẹwárí ìtọ́nà ní káwá sí láyé fìtínà táwa kóra wa sí àti fìtínà táwa bára wa nú ẹ̀ kò wá jẹ́ àrí ṣe wọn ò sì ní béèrè kankan lọ́rùn àfikọ́ jẹ́ pé ẹ̀sìn nìkan ni wọ́n béèrè àwọn àdánwò wọn jálùwá lọ́tún lọ́sìn tẹ̀bárí kankan nu fìtínà ayé tẹ́lẹ̀ ha èwo tún lélẹ́yìí ìgbà tó bá fi bí ọ̀sẹ̀ tọ́tẹ̀lé ẹ̀ẹ́tùn wéyìí tó tún burú jù yẹn lọ ẹ̀ẹ́tùn ní ha ha ìgbà tó fi ọ̀sẹ̀ tọ́tẹ̀lé ẹ̀ẹ́tùn wéyìí tó tún burú jù yẹn lọ ha ha ha akada tẹmọdún àyàmù túnìyà ọmọ ìyá mi tètè múra nítorí pàdé ọlọ́run báyọ̀ sì máa lọ nìyẹn fìtínà yẹn ọmọ pọ̀ sí ni odò fìtínà yẹn ọmọ fẹ̀ sí ẹ̀yin tẹ́ wá lúwẹ̀ ń bẹ̀ bóòlù ẹ̀fẹ̀ fẹ́ jáde nígbà tó yẹ kó lójoojúmọ́ ní ń fẹ̀ sí lójoojúmọ́ lómi ń pọ̀ sí bí tẹ́lẹ̀ ilẹ̀ tó ń sun lómi ní tòkè ṣe kí ni lọ́rọ̀ síbẹ̀ ìhìn odò tó wá ń fẹ̀ sí níjọ́ lẹ́wàá wẹ̀já. àmọ́tọ́lọ́ bá ti sànú rẹ tó bá ti fa aṣọ anábìwá Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ káṣọ náà já lọ́wọ́ rẹ sunna sunna sunna sunna sunna ọ padà wọ ẹja níjọ́ tó wọ ẹja níjọ́ náà níjọ́ tí màláìka kú bá pa ọ́ ọwọ́ pa ọ́ lérí la ilaha illallah ọ̀lẹ́bọ̀lẹ́rù ọkọ̀ lérí Muhammadun rasulullah ó bídíà ó oh, bó ní bídíà ṣe oh, ọ̀nà bídíà lọ́wọ́ a jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ọ̀pọ̀ ọ lérí tauba lóòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni ọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá àmọ́ ó ti túbá kó dé dùgbẹ́ màláyíká dé ọ̀wẹ̀ já torí ọlọ́run ọba ni ẹ bá ti túbá àwọn òfin yìí gbogbo tó wá ṣe yìí ọmọ wa máa bẹ̀ẹ́ ipe kọ́dákun kìí ṣe iṣẹ́ rẹ ló fi wẹ̀ já o kọ́fà àánú rẹ̀ kún fún ọ tẹ́lẹ̀ lómi òkú díẹ̀ tó fi wẹ̀ já báyìí á tó da padà sẹ́yìn yóò tún lè bẹ̀rẹ̀ yóò tún máa bọ̀ fìtínà yóò tún gba sọ́hun ẹlòmí bẹ̀rẹ̀ omi ẹlòmí ti tẹ̀rì sáàrin ẹlòmí ti tẹ̀rì sílẹ̀ ẹlẹ́yìn sàlẹ̀sàlẹ̀ kò lè jáde mọ́ òmìnira <laughs> ni wáyé alifitan nínú àwọn àdánwò tó wà ní ayé odò àdánwò tí ń gbé àwọn èèyàn lọ fitinatu shahawati duniya òun náà ni adùn ayé alimuharama adùn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ tẹ̀gbọ́lọ̀ ní àwọn gbádùn láyé adùn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ wàdákàrọ̀lọ́hù àárọ̀mọ̀ shahawati duniya fil Qur'an ọlọ́run wá dárúkọ àwọn adùn ayé tí máa ń gbé àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn tó ní jẹ́lẹ́sìn mọ́ nígbà wọn tó tẹ̀lé bodò náà ọlọ́run wá dákọ̀ àwọn èyí tó tóbi jù fìlà ayé tẹ̀lé àtìyà sínú ayé àti mọ̀fẹ́ káyì أعوذ بالله من الشيطان الرجيم ولو بني زين للناس حب الشهوات ولو بني ريا وميا wọ́n sọ arákùbá wọ́n rákòbá nípasẹ̀ ṣètọ́ ọlọ́wọ́n bá ní ṣúyínà lè ná sọ́fọ́bù ṣàwà ọlọ́wọ́n bá ní àdámá ọkàn ọmọ èèyàn kọ́ ma nífẹ̀ẹ́ adùn adùn wa pín sí méjì èyí tọ́lọ́hun gbà wá láàyè ká nínú adùn àti èyí tọ́lọ́hun sí léwọ̀ tá a gbọ́dọ̀ sí kíní tá a gbọ́dọ̀ gbárù ẹ̀ ọlọ́wọ́n aláà ọwá bẹ̀rẹ̀ ẹni àkọ́kọ́ tọ́lọ́kọ́ dákọ́ fìtínà àkọ́kọ́ tọ́lọ́kọ́ dákọ́ mínà nìsá mínà nìsá ọlọ́wọ́n bá ní òun náà ní adùn obìnrin àwọn èèyàn ti tẹ̀rí sínú fìtínà yẹn ẹlòmí ò lè jáde ní odò fìtínà ma ayé ti bàjẹ́ ẹ̀sìn rẹ̀ ti bàjẹ́ kò sí nǹkan kan fún ma nàní fi ni wà tẹ́kù dúníyà ànábì ní ẹbẹ̀rù lórí ayé ẹ má jáyé gbé yín lọ ọ̀tẹ́kùn ní sáà ẹ sì bẹ̀rù fìtínà àwọn obìnrin ọlọ́mọba aláà ọlọ́mọba ní wálìbà ní àti fìtínà àwọn ọmọ torí ọmọ torí ọmọ torí ọmọ afẹ́sílẹ̀ fọmọ ẹ̀sìn ẹ̀sìn bàjẹ́ wọ̀lọ̀kọ̀nà àtúnyẹrí mùkọ́ tọ́rọ̀ tí mínà dáhàbí wọ̀lùfẹ́ gbọ́ ọlọ́mọba ní fitina àwọn ẹbí ti gold àti fàdákà owó lọ́lọ́run bá ń sọ yẹn torí gold àti fàdákà ni wọ́n mòdì ni wọ́n ná nígbà náà ìdọ́lọ́run rí fàṣẹ ni pé ẹbí ti owó millions billions bó ṣe pọ̀ tó yẹn àwọn tó sorí ibú lápalá rẹ̀ àwọn tó sorí ibú lápalá rẹ̀ lọ́pọ̀ jù torí fìtínà lówó alẹ́ mi gbogbo ìjọ kọ̀ọ̀kan òun náà ló ní fìtínà rẹ̀ وفتنة أمتي المال لكل أمة فتنة Ànábì ní fìtínà àwọn àjọ tèmi owó ni ẹwọ́n tó wọ́sọ àwọn èèyàn ìdálé ní jẹma mọ́sálásí mẹ́lẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́mọ ẹ̀rì gbogbo prógámù tí wọ́n ṣe gbogbo prógámù yẹn yóò ṣe pọ̀ owó ni ìmẹ́lẹ̀ ló kọjọ tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́mọ fúnra wọn mọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá láwọn fẹ́ sọ wọ́n kàn fìyẹn sókè ni wọ́n fẹ́ kó jọ ni èyí mélòó ní jíṣẹ́ ọlọ́run tó rọ ọlọ́run mọ́ pé àtijọ́ tó bá àtijọ́ tó bá rọ́ọ̀fù ee àmọ́ rọ́ọ̀fù lọ. owó ọsọ àwọn èèyàn di olórí burúkú nílé ayé nígbà tó dé tán kò kírun mọ́ nígbà owó dé tán nígbà owó dé kọ̀ráyà àwẹ̀ mọ́ kọ́dà kọ̀ráyà àjòkó sàdúrà fìtínà ọmọ wa jálù ẹ máa jálù títí tí ó fi kú sínú fìtínà kọ́lọ́mọ́sá ìsọ́ni kọ̀ọ̀kan níbi aburú bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní wálé khayli ọlọ́wọ́n bá ní àtàwọn ẹṣin tẹ́ ń gùn tí ń gbé yín lọ àwọn ìlú tẹ́ ń lọ kí lọ́rọ́pọ̀ ẹṣin ní sí ìjàmá àwọn mọ́tò ẹlẹ́mí mọ́tò kalẹ̀ ẹ mọ̀ pé mọ́tò gbéraga lè tọ́ra yìí kèsè mọ́tò tó fẹ́ gbé lọ bí kan òun náà mọ sọ fáwọn yẹn pé sí òun rí mọ́tò òun fọ́dà àfa sọ a ní sún ọmọ yìí tó ń ra mọ́tò tó ń rà ibi gbogbo ẹ̀yin tí ẹ wà níjọ ẹ̀dá adíyá ẹ̀dáwó fún bàbá o kì owó yín ni bàbá fẹ́ fi ṣe kíní ni bàbá fẹ́ fi jẹun o èyí tẹ̀ fẹ́ fowó lẹ̀ ẹ̀kọ́ owó mọ́tò tí bàbá gbé wá náà kẹ́ẹ̀tọ́ máa yí tẹ́sílẹ̀ fìtínà dé àbí òde jama ṣe àwọn anábì ọlọ́run ọba ṣé mọ́tò ni wọ́n kó jọ sọ́lọ̀ wọn ni ká máa gùn ẹ̀sìn àmọ́ ká ẹ̀sìn èyí tá a fi ráyè sin ọlọ́run ọlọ́run ní ká ọlọ́run ní ká mọ́gun mọ́tò mọ́tò sọ aram ọ̀rẹ́ àti wàdà mọ́tò mọ́tò tó dáa tí ò ní dáa ọlọ́run ní àmọ́ mọ́nà náà pàá mọ́nà náà pa mọ́nà mọ́tò gbéraga ọlọ́wọ́n bá ní wọlé xeyìlì ni musa wàmà àwọn ẹṣin tá a fàmì sí la àwọn ẹṣin táwọn yẹn dáàmà láàrin ìlú tó bá dẹni tí ń gùn pé a nǹkan bẹ lọ́wọ́ ẹ ọ̀rẹ́ sìn ẹni ó ti lókọ àwọn ẹṣin ẹ lókọ láàrin ìlú báwọn mọ́tò náà ṣe ṣe kí ni wọ́n ṣe lókọ. ọlọ́wọ́n bá ní wal an'am ọlọ́wọ́n bá ní inú tí tí ń kó fìtínà báwọn èèyàn òun náà ni àwọn nǹkan ọ̀sìn tí wọ́n ń sìn wal harth àtòkù tí wọ́n dá fáàmù ni ẹjẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá ní fáàmù ẹ̀mí rẹ̀ balẹ̀ pé tí ebi bá ń bẹ́ lù ebi ò ní sẹ́kínní ebi ò ní pa ọlọ́wọ́n ni a máa sìn ẹran ọlọ́wọ́n ni a máa dáko àmọ́ tọ́lọ́run sọ fún ayé ní pé gbogbo iṣẹ́ tá a bá ń ṣe tá a fi ń wá jíjẹ mímu tá a fi ń wáyé kò gbọ́dọ̀ gbé wa kúrò nínú ẹ̀sìn kò gbọ́dọ̀ jẹ́ fìtínà fún wa wọ́n ń pè ní ọ̀rá yìí dìde ọlọ́wọ́n fáàmù ó nínú jẹ̀mọ́ kí máa olóhùn ṣiṣẹ́ ní kọ́mpìnì kan ìjọba ń pè ní fìtínà gàgà ni fìtínà ni kí wọ́n pèrún kọ́mọ́ sí ààyè fún ìyàtọ̀ ìbí dọ́là lọ torí ìrun gangan látòrí ẹ̀dá wọn وما أمروا إلا ليعبدوا الله مخلصين له دين أنفاء ويقيموا الصلاة ọlọ́run bá ní àpá yín láti ẹ̀kọ́ wá sí kankan lé ayé àbíkẹ́ wá nígbàgbọ́ kẹsì máa kírun wọ̀nyí tó sàká lẹ́yìn náà tó wọ́yí bá pọ̀ dáadáa ẹ̀yọ sàká fáwọn tí ò ní wadhalika ad-dīnu al-qayyim ẹ̀sìn ní ẹ̀ ń fẹ́ wá sí láyé sẹ̀gbọ́n lọ́wọ́ ní àwọn ṣiṣẹ́ ṣètò débù síbi táàfin ìrówó sàká ọlọ́mọba ní zalika mata'ul hayati dunya ọlọ́mọba ní gbogbo ètí mọ̀ kà síwájú yẹn obìnrin ni ó ma gbáṣẹ́wó káàkiri ọmọ ìyàlè obìnrin kan yàlè tó bá bàá lọ́wọ́ tán yọ ọmọ rẹ́ǹtì àwọn ọkùnrin tí wọ́n mọ̀ bá láṣepọ̀ ó bá bàá lọ́wọ́ tán kò ní gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu wọn ọlọ́run bá ní ẹ̀rí obìnrin àtọmọ ọmọ tẹ́ẹ̀ máa yọ ọdún tí ó lò ọmọ tẹ́ mọ̀ bí ọ̀sà wájú rẹ́gbẹ̀ yìí yẹn mọ̀ akẹ́gbìyànjú ni ọ̀bẹ̀lọ nínú àánú rẹ̀ ọlọ́mọdé amasáré ọmọ ilé ayé ọfọ́ nìkan ilé ọkàn sún lógìgì ọlọ́wọ́ bá ní gbogbo àwọn ẹ̀sìn tẹ́ ń gùn àtowó tẹ́ kó sílé àtowó tẹ́ ń wá àtàwọn ẹran tẹ́ ń sìn àti gbogbo oko tẹ́ ń dá dáálíkà mọ̀táwòlì hayati dúnìyà ọlọ́run ní ìgbádùn ayé lásán ni wallahu indahu husnul ma'ab wallahu indahu husnul ma'ab ọlọ́ni wallahu ọlọ́ni òun ọlọ́run ọba indahu níbẹ̀ lọ́dọ̀ tóun husnul ma'ab àdìjánà àdìjánà ní kẹma kẹma ṣiṣẹ́ tọ̀ bẹ́ẹ̀ ṣe wọ bẹ̀ àdìjánà dájá yìí lọ ìtọ́wà lọ ó ju tayé lọ ọlọ́run fi sọ fún wa yí pé ayé lásán nìyẹn àmọ́ ó sì lè mọ̀ áàdì ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run ibi tó dáa téèyàn lè dé sí bẹ́ẹ̀ ọba sì sọ ọlọ́run sì kò lè dé síbẹ̀ wọn lọ́kàn kúrò nínú fìtínà ayé yóò tó lọ lè wọ náà ní kọ́lọ́mọ́sà sọ wa ń bẹ̀ sọ́tọ̀ Ali Imran aya fourteen lọ́wọ́ àwọn fáwọn ní nípa ọ̀rọ̀ àwọn adùn ayé tọ́lọ̀ ń kà yìí àwọn náà sọ kìsìmán àwọn èèyàn sí méjì ń bẹ̀ kìsìmù yàtọ̀ sáwọ́dù mí ni ha the akhirati àwọn kan wọ́n ra mú díẹ̀ díẹ̀ yóò fẹ́ ìyàwó tó dáa yóò ṣiṣẹ́ kò lè bá lówó lọ́wọ́ yóò dákó yóò sin ẹran lẹ́yìn náà yóò sì ní àwọn nǹkan gùn tí wọ́n máa gùn yàtọ̀sá wà dùbí ha yóò máa wá lo gbogbo ẹ̀ lè akhirati láti fi ṣiṣẹ́ àlìjánná tí ó fi bọ́ sí àlìjánná wọn láwọn eléyìí àwọn ní ìpín tó dáa wà lẹ́yìn sátì akbara hàmìhì kì í àwọn nǹkan tó lọ́hún dárúkọ yìí òun ló gbéṣẹ́ mi tọ́wájú ẹ̀ sílẹ̀ bí ìyàwó ẹlòmí bá ní kọ́mọ́ kẹrùn ibi tó fẹ́ràn rẹ̀ dé kò sí ní kẹrùn ìyàwó ẹlòmí ló ti lọ́bi tó ti gbówó rìbá owó lè madam madam madam madam tí tí tí madam ti sọdún lórí bú wọ́n ní my wife my wife nígbà bí wọ́n mọ̀ pé mami ọmọ lọ́sọ̀lọ́mí ìjọ lórí bú torí ọmọ torí ọmọ torí ọmọ nìkan kó gbogbo ẹjọ́ àtàláàlẹ́ àti àràmù nìkan gbá gbogbo ẹjọ́ torí ọmọ torí ọmọ wọ́n ní gbogbo àwọn tán bá ń lo àwọn nǹkan yìí onímọ́tò òfin gbéyàwó rẹ̀ hálíkọ̀ ẹ̀fí ń lọ jímọ̀ òfin lọ bí ẹ̀fí ń lọ jà ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ oníyàwó eh, eh, tó fi gbádùn wọn náà gbádùn lára ọlọ́run ò pé àrámù ni ìgbà wo ní ọjà haram òun náà nígbà tí máa ń dìyàn lọ́wọ́ láti sin ọlọ́run alikisimu sáàni àwọn ẹ̀pín kan nínú àwọn ẹ̀dá ọlọ́run bá ń lé ayé tiwọn jẹ́ aloha iyal maksud àwọn sọ àwọn nǹkan yẹn di tọ́jú pé tájẹ̀tì táwọn wálé ayé nìyẹn wọn ò ráyè ẹ̀sìn wọn ò ráyè ìbádà lọ́lọ́ pati lèmi kọlọ klọ́ọ̀bù lọ́la kó mu ti kẹ́rin ọta tẹ́tẹ́ ó lè gbowó èlé ọlọ́ba microfinance ó lè gbowó kówó wọ́n fi ṣiṣẹ́ kíṣẹ́ fasadat afkaruhum wa amaluhum az-zahira wal-batina laha láàárọ̀ lọ́sàn gbogbo tí ń fèrè ẹrù láyé owó owó owó ó ní dìde kó ṣe ẹ̀mọ́ sinafila irọ́ azikar irọ́ ka Qur'an àwẹ́wà lẹ́yìn ah ó ní ilé gbàwẹ́ yẹn ó ní mítì fún àwàsí mítì yẹn <laughs> àwọn yẹn ti bá yé lọ o ẹ̀yẹ́ kan wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú aṣọ ẹ̀sìn ni èèyàn ti ń sin lọ́n díẹ̀ ní o wọ́n lọ mọ́sá ìfàwọ́ náà sínú wọn fàṣẹ́gà láti fún dúnìyà wọ́n ní ilé ayé ti wá sí kí ti wá bọ̀ wọ́n dàrú táwọn bá jòkó tó bá derí kò ní báyìí tó bá gbérí lè báyìí a ní ọmọ ya ìwọ owó <laughs> ẹnìkan lọ sọ fún ní ẹja kó wájú ilé ìwọ owó yìí nítorí ẹ̀kọ́ jáde lẹ́nu ìwé pé ah, bóòlà ló mọ̀ ṣe mọ̀nà o bóòlà fẹ́ gbé dáwà lọ bí ti dáwà òdìdé àwọn òwe náà sọ́fà náà wà ló mà àwọn ṣẹ́wò láfẹ́ ṣe fálò mà kábílọ̀ lè bọ́lọ̀ àwọn tíra wo láfẹ́ kọ àwọn ọ̀rọ̀ wo láfẹ́ sọ tí ọmọ ṣẹ́kù lẹ́yìn wa ó dé rúkòdò ó sì bí báyìí ó ní ìwà owó mo ní ẹkú ọlẹ́gbẹ̀lé èyí tí ń wá owó yìí ẹ̀dá kùtà ní owó ní gbogbo wa òun wá sọ ti ẹ̀jákìí <laughs> nítorí pé akibaru hami yìí àdúnyà ilé ayé gangan òní tájẹ́ tiẹ̀ lọ́sàn-án lóru méjì ọ̀run jọ́mọ̀ ronú ọlọ́mọsàn sọ wọn bẹ̀ àwọn eléyìí fàṣẹ́gà láti ọmọ dúnìyà àmà àkólẹ́kù nítọ́lọ̀ torí ẹ̀dá wọn iṣẹ́ tààrà wọn wọ́n fílẹ̀ ọ̀yẹ̀tàmọ̀tàúnà bí lẹ́zàtì ha kálíbà áhìn wọ́n máa wá máa gbádùn wọ́n máa sọ fáwọn èèyàn pé èyí náà wá gbádùn àwọn gbádùn wọ́n máa wá rìn bí ẹranko láàrin ìlú tó bá ti jí báyìí ìjọ jẹ ní ọmọ wákàkì kí lọ́wọ́ alẹ́ la fẹ́ jẹ kọ̀kásùbà àbọ̀ kásùbà yẹn gangan búrẹ́dì àti tí àtẹ̀yìn ní ròtò kínú tán ọpọlọ yẹn ó ti dípa kọ̀láyè ronú pọ̀ ọlọ́mọ la fẹ́ jẹ yọmọ fẹ́ nu túlẹ̀ káàkiri bí àgùntàn wọ́n ní àwọn eléyìí kàlíbà áhìm àṣà ìmà wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ẹranko tí wọ́n ń jẹ ká kò sí ẹ̀tọ́ láàrin wọn aláṣẹ sàlàyé pé kádàkùn àwọn adájẹ́ mùsùlùmí òdodo ká má dà gẹ́gẹ́ bí àwọn kèfèrí tẹ́lẹ̀gbẹ́ má ti jí báyìí kò sí tọ́kàn pẹ̀lẹ́sìn sẹ́ni tí ń lọ ilé ìjọsìn ní wákàtí kan ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ sẹ́yìn ní sinọ́ ó tún débẹ̀ náà ìwé àbẹ́ni tó yẹ ní ọlọ́run ò sí tẹ́lẹ̀ pé yọkàn jí yóò sùn yóò jí yóò sùn yóò jẹun ọlọ́run ẹ má dàgẹ́ bí kèfèrí o ẹ̀yin ní tẹ́ ṣe láyé o ẹ mójú tẹ́sán ọlọ́run ọlọ́run bá ní walladhina kafaru ọlọ́run bá ní àwọn kèfèrí yatamatta'un ọlọ́run bá ní wọ́n mọ̀ gbádùn lé ayé tẹ́bárí bí táwọn èèyàn ń sùn tẹ́bárí bí táwọn èèyàn ń gbé tẹ́bárí bí táwọn èèyàn ń lò gbogbo àwọn owó ọlá tó yẹ kán fi nomi kú lójú àwọn èèyàn owó ọlá ipò tó yẹ kí wọ́n fi dẹ́kun aburú lérí lẹ̀ wọ́n sọ gbogbo ẹ̀dí gbádùn ọlọ́wọ́n bá ní yatamatta'un wọ́n máa gbádùn nílé ayé gbogbo nǹkan ni wọ́n máa fi gbádùn wọn ò ní kùnlá kí la fẹ́ mu ṣé wọ́n mu yọ máa mú ni wọn ò ní kùnlá ń ta fẹ́ jẹ ṣé wọ́n ń jẹ yọ máa jẹ ni wa ya'kulun ọlọ́run bá ní wọ́n máa wá jẹun kama ta'kulu al-an'am báwọn ẹranko ṣe máa jẹun ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wa ya'kulun wọ́n máa jẹ kama ta'kulu al-an'am bí àwọn ẹranko ṣe ń jẹ láàrin ìlú wọ̀nàrù màtíwàláhùn ọlọ́run bá ní inú náà ni wọ́n ń bọ̀ ọlọ́run sọ pé àwọn ẹranko ń bọ̀ wá sínú náà tàbá ti gbá èyí tó bá sára wọn èyí tó bá ṣe sùtá fúnra wọn wọ́n gbẹ̀san láàrin ara wọn àgbò tó kan àgbò ewúrẹ́ tó bu ewúrẹ́ jẹ ẹja tó sa ìjà ẹran tó bu ẹran jẹ àwọn kòkòrò tó jẹra wọn àwọn èèyàn gbẹ̀san tí wọ́n ti gbẹ̀san tán ọlọ́run ní kí wọ́n di yẹ̀pẹ̀ kí wọ́n di kí ni jama kí wọ́n di yẹ̀pẹ̀ wa yaqulu li káfíru ya laytani kuntu turaba wọ́n ní kẹfìrí wa ní ẹgbẹ́ òun o kan sì dáhùn náà lẹ́ranko nígbà tọ́lọ̀ ń dẹ̀dá kó náà wá di yẹ̀pẹ̀ lẹ́nu àmọ́ di ní gẹ́nu ara rẹ̀ inú náà lọ́lọ́run ojú sí ọlọ́run ní wàdínáró mọ́síwáláhùn àwọn kèfèrí ọlọ́run ní ibi tá a palẹ̀ ibi tá a palẹ̀ sí kalẹ̀ fún wọn òun náà iná ọlọ́run suratu Muhammad àyà lẹ́ẹ̀kejìlá ọlọ́run ní àwọn kèfèrí ọmọ fẹnu túlẹ̀ yọkàn fẹnu túlẹ̀ káàkiri bí ẹran ṣe ń ṣe kíni bí ṣe ń fẹnu túlẹ̀ tàdà bí ṣe máa jẹ́ gbogbo ẹ̀kárùn ó jẹ lẹ́dẹ̀ yóò tó fọ tí ṣe kíni yóò fi sin lọ kò ní sàkíyèsí kí wọ́n fẹ́ jẹ ọlọ́run mọ́sá ìwọlá àánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé àrífìtì náà lé ayé o ìtẹ́nà alákọ̀ọ́kọ́ òun náà ni kéyìn ó tẹ̀rì sínú ayé ayé tí ọ wá tẹ̀rì síbẹ̀ ọ wá mú gbàgbé assignment tọ́lọ́wọ́n bá aláàgbé fún pé kó ṣe nílé ayé lábalẹ̀ ẹ̀sìn ìtọ́mọ̀ pé ayé ti gbé kúrò nínú ẹ̀sìn wọ́n tó ń tọrọ owó máa tọrọ ọlọ́run pé a máa tọrọ owó àmọ́ máa fi kún pé wọ́n ọlọ́run ọba o wọ́n sà fún mi ní owó tí ó jẹ́ kẹ́sìn òfin rọ̀ mí lọ́rùn láti sìn wọn ọlọ́run tí fi tọ́jú òbí mi tọ́jú ìyá mi tí fi sokùn ẹbí pọ̀ tí fi tọ́jú àwọn ọmọ tí fi ràn Islam lọ́wọ́ tí fi ràn dáwà lọ́wọ́ tí fi tún eré ilẹ̀ ṣe nítorí bá ń tọrọ owó lásán tó owó bá dé fìtínà ni o bá a fàbá ní owó tó bá kọjá ayé tẹ́yọ kó ní yóò sì máa wú ikú rẹ̀ kọ̀ wá ní fi ìmọ̀ ṣe fáàrí mọ́ owó ní ọmọ fi ṣe kí ni ní ọmọ fi ṣe fáàrí owó tí wọ́n dájọ́ fún owó tí wọ́n dájọ́ pé àbùwọ̀n àbùwọ̀n kéèyàn máa gbé olówó lòun èso lówó wọ́n bùn olówó kókò ẹ̀rí mọ́tò mi ẹ̀rí lè mi ẹ̀rá sọtí mọ́wọ́ mùsùlùmí ọ̀gbádùn táwọn yẹn bá ní ayégbé ọlọ yóò ní ẹ lára àwọn rìn wọ́n ní lára rẹ̀ torí pé jẹun lé wọn àwọn sì rìn ní wọn ògùn mọ́tò rí wọ́n sì wọ́sọ́ tó ní wọ́n bínú òun ẹbí ni ìwọ́n lówó tó yíbò yíbò tó fèrè kalẹ̀ fọ́lọ́ rí ṣe owó wá jẹ́ àpẹẹrẹ fọ́lọ́ yọ́nú sí yà owó tó sọ àkáǹtì rẹ̀ ó ṣe àkáǹtì gbogbo ẹ̀ pátá ẹ̀kọ́tàdàbà lè ná sí ṣìṣàbò hàn ọlọ́wọ́n bá dé àsìkò tẹ́ ṣe sórí oṣẹ́ ó súnmọ́ kò ní pẹ́ mọ́ òun fi gẹ́fúlẹ̀ ti mọ ọdún dùn ṣé ẹ̀dá kankan máa ń sìn ẹ ti fọdún fọra kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run níbi ẹ̀sìn ọlọ́run ẹ̀tí lórí gbẹ̀rẹ̀gá fìtínà lówó tọ́bá ti ń dé tọ́lọ̀ máa ti ń mú wá máa tẹ́wọ́ tí ọlọ́run mọ́jọ sọ mí dídakúdá o mọ́jọ tẹ̀mírì sínú odò ayé tọ́lá àwọn tó tẹ̀lé ní odò ayé tí wọ́n bá jáde báyìí wọ́n jáde sínú náà ni àwọn tó wẹ̀ jáde wọ́n lọ láti jẹ́nà ọlọ́mọdé ṣàtúnṣe ẹni kọ̀ọ̀kan wa fìtínà ẹlẹ́ẹ̀kejì òun náà ni fìtínà tu aṣubuhat fi òun náà ni fìtínà ìrújú tí àwọn ọ̀tá ẹ̀sìn dá sílẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run alẹ́tì tààtì mìnàlùkùfàr alìmúṣítàṣìríkì àwọn kèfèrí tí wọ́n lọ lè kéwú kèfèrí ni wọ́n wọ́n èsì muslim wọ́n wá ní kan lọ lè ké kán lè ké èdè lárúbáwá wọ́n sì ké wọ́n mọ̀ àjọmọ̀ lárúbáwá mi lọ èdè yẹn yé wọn wọ́n mọ̀ wá lọ́lọ́kú lọ́pọ̀ nínú Quran wọ́n mọ̀ lọ́lọ́kú lọ́pọ̀ nínú hadisi àwọn náà wá sọ di tíra wọ́n mọ̀ wá tàṣà yìí táwọn ìmọ̀ tí wọ́n rà wọ́n ní à ah, ìsìláàmù yóò dá o lónìí àmọ́ sí báyìí lágbèjúwe fàwáyé lónìí lè mọ́sọ̀lì wọ́n dákẹ́ ń bẹ̀ ọlọ́run ní àyè kan bẹ nínú ná ọlọ́run ní àwọn akẹ́rùn kan lákòó síbẹ̀ wọ́n wá sọ yókù mọ́ wọ́n kàn mú fáṣẹ̀ yẹn jáde wọ́n dẹ̀ sọ bí tọ́wà ní koran ó sì wà ń bẹ̀ lọ́dọ̀ àmọ́ lọ́wọ́ ọba aláàrùn sọ lẹ́yìn ọ̀rọ̀ yẹn ò tí ì tán ó ní alẹ́ rínà wọn sọ láti hín sàhùn ọlọ́run láwọn tí wọ́n máa ń jẹ̀rún pọ̀ ní o tí wọ́n kírun lásìkò àwọn ni wọ́n wọ̀ náà wáìlù kan tó wà ní jẹ́nà òun kàn wá mú àyà yẹ ọ̀kan yẹn yẹ wà publicize ẹ̀ ibi kọ́dà gbogbo àwọn tó ń kírun nínú mùsùlùmí mọ́tẹ́ ń fi rí ni wọ́n padà tí wọ́n bá ní à ah, èmi òsì ìsìláàmù níná ní a máa ṣe kìrìsìtánítì mi jẹ́jẹ́ tọ́wọ́n náà dẹ̀ sí kwan orí ló ó gé ọ̀rọ̀ ó gé ọ̀rọ̀ àwọn táwọn yẹn ni ẹ wọ́n ṣe ń gé ọ̀rọ̀ yẹn ni wọ́n ń àdísì àwọn ni wọ́n da sọ yóò buhari rú tó ṣe dẹ́pẹ́ kọ̀dà lọ́dọ̀ àwọn táǹṣe àwọn táǹṣe ṣe kọ̀dà lọ́dọ̀ wa àmọ́ wọ́n dà arúgbó àwọn ẹlòmíì wọ́n yóò lè sùn wọ́n lọ́nà ìlànà aláìmọ̀ká káàkiri Yorùbá tẹ̀lé gbọ́n rọ̀rọ̀ sọ yẹn tẹ́fà lọ́dọ̀ àwọn afọ́ ní mímọ̀ wọ́n sọ fún ẹgbẹ́ ọmọ ìyá tíra kí tíra lọ kà ó lè ka tíra àwọn afọ́ àmọ́kà àti Madina ọgbọ̀n tán sọ yé níbẹ̀ gbogbo anábìbáyàwó rẹ̀ sùn nígbà tí ń ṣe áìdọ̀ lọ́wọ́ àwọn yìí ni ànábì máa ń fara kí àwọn ìyàwó rẹ̀ wọ́n máa ń fara rora wọ́n yẹ sá fúnra wọn ànábì tó ní kí wọ́n fi aṣọ kan fi bo ojú ara yọ́ọ̀ àwọn wá ní eré yẹn pé ìbániláṣepọ̀ ní eré yẹn làwọn tú sí fáwọn èèyàn wọ́n ní àyájẹ́ pé ṣọ̀yẹ́ Buhari ọ̀rọ̀kọ̀rọ̀ lọ́sọ wọ́n láti nẹ́bí máa bá yàwó láṣepọ̀ nígbà tí sáháyé lọ lọ́wọ́ ẹ wá wo ni tẹ́lá ẹ wá rí pé ọ̀tọ̀ ni tọ́wọ́ mẹ́rin ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe kíní ọ̀tọ̀ ni tí wọ́n sọ fáwọn èèyàn ẹni tí ọba ti súnmọ́ súnnà kò sígbà tí òde padà ní jáàmù àwọn tẹ́lá burúkú yìí ọ̀pọ̀ rẹpẹtẹ gbogbo èdè ni eléyìí ni irọ́ bí ojo lójoojúmọ́ mùsùlùmí máa pè yín fẹ̀dákun ayé yóò wọn mọ́ òun kà kankan mo ní kí lọ́n kà fún nígbà wọn ka kùrán kílẹ̀ tó lọ́dọ̀ àwọn tí wọ́n pín wọ́n jẹ́ gbogbo tó wá sí lọ́mọkà kó tó kà kankan wọ́n fẹ́rẹ̀ pé àwọn ni wọ́n kọ́ àwọn wo ni wọ́n ṣe níbo náà wà àwọn kọ̀ọ̀kan wá di sọ. ṣùgbọ́n àti kan lòun náà ìrújú nítorí yé wa tẹ́lẹ̀ wọ́n ní kò kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n mọ̀ tẹ̀lé fẹ́nu àwọn wọn ni wọ́n gbélé yìí lọ́wọ́ àwọn orientalist lẹ́yìn àwọn sofiya tijaniya kọdiriya badawiya àwọn sufi yẹn ara wọn náà ni tabligi jamaatu tabligi jamaatu sufiya muasira àwọn yẹn dá ìrújú sínú ẹ̀sìn débi pé tí ẹ̀ bá múra dáadáa ẹ̀ lè mọ̀ fún òṣìlójọ́ náà gbẹ̀tẹ́ bá tara bọ̀ wọ́n tán ẹlẹ́jọ́ ní mímọ̀ ẹ jáde padà ta odò fitinà ni àwọn amadíyà ẹ lè mọ̀ fún òṣìlójọ́ náà àwọn Ikhwan Muslimun ẹ lè mọ̀ fún òṣìlójọ́ náà gbẹ̀tẹ́ bá tara bọ̀ wọ́n tán gbogbo wọn pátá ọ̀rẹ́ ní gbogbo wọn alùlùfẹ́dẹ́ ah jama'atun wahida gbogbo àwọn alùbídà pátá jọmọ́ kan náà ni wọn wọ́n sì jọ máa ṣe pọ̀ tàbárí ìjọba ń pẹ̀lẹ̀ súnnà oyé pé ánà súnni tí wọ́n wá ń dò púpọ̀ pọ̀ pẹ̀lú àwọn tá a wí yìí ọkàn fi súnnà bojú ni wúwà mọ̀ tẹ́lẹ̀ tẹ́yìn bá gbé súnnà lọ́wọ́ kò ní fẹ́ rí bídíà àtàwọn tó ń ṣe kí wọ́n máa sọ fún ọ yí pé ẹni tó ń wó lọ́kàn yẹn òun ni ó wó lé bàbá rẹ̀ ilé bàbá rẹ̀ tí wọ́n wó mọ́júmọ́ yẹn ẹni tó wó onímọ̀ yẹn tó bá lọ lè pàdé ń tọ̀wọ́n ó lè dúdú àbọ̀mọ́lẹ́rìn ó lè dìímọ̀ ìpè àṣehun àti owó lé bàbá mi bọ́ bá lágbára láti fa sọ̀rọ̀ ó ń mi jìgìjìgì owó ilé dádì ìwọ ọmọ akọ́ mi pípa ààrẹ ọ̀bá kan láti fà lásọ oyé ọmọdú sí tí wọ́n mọ̀ pé lágbájá kórìíra mi kó lè mọ̀ pé tóun ṣe ọ̀dá àwọn tí wọ́n bá bà lọ́wọ́ tí mo mì lọ́wọ́ báyìí tí wọ́n ń gbé ah, ṣé kọ́ mọ̀ pé ìmọ̀ owó bàbá rẹ̀ ni tí wọ́n sọ fún pé ẹ̀yìn lọ́mọ̀ owó bàbá yín àwọn oníbẹ̀ ni tó yẹ̀ náà mo ti ṣe kí ọwọ́ ẹ̀ ká tó wá pẹ́ni tí wú ẹ̀sìn ọlọ́run bó ló ti wá jẹ́ ọ̀rẹ́ alùbídà alùbídà tí ó mọ̀ kan sí kan tí ó dá nǹkan kan mọ̀ òun kàn rò pé ẹ̀sìn ni lòun kàn ń tẹ̀lé wọn ó lè fà yẹn sọ́dọ̀ kó o ṣe dáadáa sí kó o fọ̀nà mọ́ bọ̀tẹ́ni tó gbé àáké lọ́wọ́ pé súnà lòun ọmọ wó láti sọ ìbò wà láti jẹ́ àdìsù ọ̀tàwọ́ láti náà bẹ̀rẹ̀ tọ́ba ni gíra ìsìlámíyà sùnníyà ìlàhíyà lára owó ẹ̀sìn ò ní gba alùbídí aláyè alẹ́bìnrin ilẹ̀ anàlọ́ọ̀mà àwá mọ́hùdìsà alẹ́bìnrin gbogbo ẹni tó bá gba alùbídí sílé àbọ́gbà sí àyè kan tó fi wá jẹ́ kórí bídí rẹ̀ ṣe látara rẹ̀ tó ń tọ̀ ń ṣe fún alẹ́bìnrin ọlọ́run ṣe lọ́tọ̀ gbogbo tó ní alùbídí tó ní ahlan wa sahlan ẹ̀ máa wá sí bídí ayé bí àbójú kọ́lẹ̀ ó ní alùbídí àmà sọ̀rọ̀ afẹ́ gbọ́wà sí ó sì mọ̀ pé alùbídí ni azamuta hada hada bil islam ṣubuhat ti dé àwọn ọmọdéké wọn máa pé kí ló ṣẹlẹ̀ àfáwa ní kálù bídí àwọn ọmọ ṣe wá sí ti di súnà ni o si ó sì wà lójú ọ̀nà rẹ̀ ẹ̀kọ́ wo làáfáwa fẹ́ mú nínú ọ̀rọ̀ ẹ̀ ìtumọ̀ wo ni wọ́n fẹ́ mú wáìsí wo ni wọ́n fẹ́ gbọ́ wo ni wọ́n fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀ ìmọ̀ wo ti ni ojú ọ̀nà àwọn tí wọ́n ń wú ẹ̀sìn ọlọ́ni tí wọ́n pẹ́ mọ́ ṣe súnà wá ẹ̀sìn àwọn bàbá ni ẹ wá ṣe ẹ̀sìn bàbá bádáwí bàbá tọ̀ríkọ̀ bàbá rufai bàbá tùjáni eléyìí balibala ti ṣẹlẹ̀ ló ti jẹ́ pé alikitaabu ọ̀súnà ó di pàtàkì kámójútó ẹ̀sìn àwọn èèyàn lè yẹ tí fìtínà ṣùgbọ́n àti bá ṣe kíni tó bá dé ọlọ́ni fàámù lẹ́fínà fi kulubi ìzẹ́yìg ọlọ́run àwọn kan bẹ ọkàn wọn ti ẹ̀ka ń wò wọn ní fọ́tò ni ọkàn wọn ti yẹ fayattabi'una ma tashabaha minhu ibtigha'a al-fitnah wọ́n mọ̀ wá dáyàrú wọ́n mọ̀ lọ́rọ̀ papọ̀ wọ́n mọ̀ lọ́rọ̀ papọ̀ àwọn náà mọ̀ mẹ́rin wá amẹ́rin tí wọ́n mú wá wọ́n fẹ́ fi dáfìtì náà lẹ́sà àwùjọ ni kẹni tí ń rìn kọ́mọ̀ mọ̀ tó fẹ́ yà sí ma àbá ó kó àwọn ọmọ alùsúnà ó sì kó wọn dání lábáyà àdọ̀ àfọ́hùn tọ́wọ́ sọ fún àwọn ọmọ pé afẹ́ kéwú lọ́dọ̀ bàbá àwọn tó wọ́n sọ pé kéwú báwò àwọn náà máa ń sọ ọ̀rọ̀ tó dá lẹ́kọ̀ọ́ kan o irú àwọn ọmọ kéwú bẹ̀ ẹ̀sẹ̀ rárá kó bàtà yín jẹ́ kẹ́mọ́ sí kíní kẹfàfà lẹ́m̀bẹ̀ kẹ́mọ́ lọ tí ò sí àlẹ́yìn ti gbagbó lọ àwọn ọmọ lọ súrédì torí kò sẹ́ni tí ò lè rì sínú odò fìtínà yìí bí ṣe ń bá a ṣe yẹn ìkankan dà wọ́n pọ̀ ó ní ìkankan tí ń wá tí fi ṣe ti ṣe yẹn inú kọ́ jẹ́ ojú re ipe kún lè bá ọmọ ráwọn yòókù sí ẹni bú àbíkọ́ jẹ́ pé ìwà iyì ẹni bá sì ń wá iyì ọ̀padà tẹ́ ẹni wá pàlẹ́ àwọn èèyàn ipe ojú àwọn èèyàn ọ̀padà ní ọlọ́run ọlọ́run tó dá wa gan kìí sí gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ rẹ̀ ìwọ náà fọ́ra ara rẹ bó ṣe wáyé mọ́ta rẹ ìwọ ní kọ́ mọ́bí tó ń lọ àwọn méjì àwọn èèyàn fún sí méjì lédè ọ̀rọ̀ rẹ àwọn kan fẹ́ràn rẹ àwọn kan hìtì ẹ̀ bó ṣe lu ayé tó ń lọ lè bọ́ lọ́nà àmọ́ wọn fẹ́ sákò ní súnà díẹ̀ bọ́ sínú bídíà díẹ̀ ọwá látàn subahati ẹni bá fẹ́ tẹ̀lé àwọn bàbá kó tẹ̀lé àwọn bàbá ká mọ̀ fún àwọn bàbá ní tẹ̀lé tẹ̀lé bá fẹ́ tẹ̀lé ànábì kó tẹ̀lé ànábì ká mọ̀ fún ànábì ní sekínì ànábì ní tẹ̀lé má dáṣù bá tilẹ̀. ọlọ́run ṣe àwọn bàbá ṣe wa ànábì lọ́lọ́run àwọn bàbá tó ti lọ àwọn bàbá tó ti lọ yẹn ọ̀rọ̀ tí wọ́n fú yẹ àwọn tí wọ́n mọ̀ tó láwọn kún sí mẹ́ta jẹ̀má mélòó ni wọ́n kún sí jẹ̀má wọ́n kún sí mẹ́ta àwọn bàbá kan bẹ tọ́jẹ́ pé hum ní mùsùlùmí wọ́n máa tún alẹ́ islam àwọn ìyẹn mùsùlùmí ni wọ́n wọ́n sì sìláàmù lẹ́nu wọn bá ẹ̀kọ́ sìláàmù tó dé sọ́dọ̀ wọn wọ́n sì nígbàgbọ́ lérí ẹ̀ wọ́n sì ṣe é bẹ́ẹ̀ wọ́n sì lọ bọ́lọ̀ wọn ò tarabọ ṣíríkù wọn ò nínú àwọn bàbá tó ti lọ nínú àwọn bàbá tó ti lọ àwọn yẹn àwọn gbéra wọn láǹfààní ní bàbá aláwo ni wọ́n wọ́n kó gbogbo iṣẹ́ aláwo jọ wọ́n sì fi ń sàfà wọ́n sì mọ̀ pé kò sí kí ni kódà wọ́n sì sìláàmù ní ìta wọ́n ń ṣẹbọ ní inú ilé wọ́n sì mọ̀ pé bọ̀ ọ̀dà wọ́n sì kú lérí ẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn ń ṣe sìláàmù tó yé wọn ṣe wọn mọ̀ pẹ́bọ́ wọn mọ̀ irú àwọn wọn nítorí pé wọn mọ̀ wọn máa ń kó ọlọ́wọ́n bá ní a ní jẹ àwọn ẹrú kan níyà ó dìgbà tá a bá rán òjíṣẹ́ sí wọn kí wọ́n sọ fún wọn tí wọ́n bá wá sọ fún wọn tí wọ́n mọ̀ tán lẹ́yìn ìgbà tí wọ́n mọ̀ tí wọ́n bá wá fi ilé ajẹ́ gbogbo tẹ́yìn ọba máa tí ń bá ń ṣe ọlọ́run ní jẹyà káwá tó gbogbo àwọn bàbá yẹn pátá gbogbo wọn pátá èrè súnà wọn wà ọ̀rọ̀kọ̀rọ̀ ni gbogbo wọn ká ní gbogbo wọn pátá ẹlẹ́bọ ni wọn ọ̀rọ̀kọ̀rọ̀ ni alìtọ̀láta alẹ́kùlùmí ọmọ tẹ́lẹ̀mí kúlélé nínú wọn tẹ́lẹ̀mí túbá ó sì kúnjọ́ kejì káwá ní Eh, àwọn tí wọ́n mọ̀ ipe kìíní yóò <laughs> ẹbọ ni o wọ́n sì rí àwọn àfáàsún náà maka ṣàlàyé fún wọn wọ́n lọ mọ́kà àwọn ará mọ́kà náà wá bí wọ́n pè wọ́n jòkó wọ́n ṣàlàyé wọ́n rí tẹ́ra wọn lódodo wọ́n àṣàlàfíà aliwahabiya àwọn oníṣẹ́ ṣàlàfíà àníṣẹ́ wàbíyà tẹ́ra tí wọ́n kọ́ eh, wọ́n rí wọ́n rẹ̀ rí wọ́n sì takú lérí ẹbọ ọmọ náà náà máa pè wọ́n àmẹ́ni tí kọ́kọ́ rẹ̀ ọba hàn sí wa ànídájọ́ fún àní ṣe kíni ànídájọ́ fún ẹni tí kọ́kọ́ rẹ̀ bá hàn sí wa tá a mà tó sì kú lérí ẹ̀ ẹ̀ ọ̀wọ̀ káfíń pẹ̀fẹ̀ rírì ó sì jẹ́ pé àtàwọn bàbá àtàkọ́kọ́ àtàwọn bàbá àtẹ́kẹ́jì àtàwọn bàbá àtẹkẹta ọlọ́run rẹ̀ nìkan kan sí wa nínú gbogbo wọn ọmọ àṣàlìláka ìlà rahmatan lil alamin ẹni tọ́lọ̀ rán sí gbogbo wa ní Muhammad ìtumọ̀ ẹni pé alukọ́rán àtàdí ìṣìlẹ̀ ọmọ fi ṣe gáìdì tá a bàbá ń tẹ̀lé ọmọ tẹ̀lé àfáà yẹn tọ́ bá dẹ̀ ti kúò akíní yìí ìdá rẹ̀ rí fún wọn ní kọ̀sẹ́rì àmọ́ yóò dáa sákòmẹ́ kó lè wọná rẹ̀ jẹ́jẹ́ kọ́ mọ́ lẹ́yìn tó bá fẹ́ wọná àwọn fítínà eléyìí ọ̀pọ̀lọpọ̀ afá gbogbo wọn dàrú mọ́ra wọn gbogbo ẹ̀ dàrú mọ́ra wọn <laughs> kọ́lọ̀mọ́sẹ̀ ìsànú wa ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sẹ̀ wa nínú àwọn fítínà èyí tó wà òun náà ni fítínà tu àwòlíyá ìlú mọ́ọ̀rù fìtínà àwọn tí wọ́n darí ayé nínú àwọn olórí ayé fìtínà tí wọ́n ń dálẹ̀ wọ́n ti múlé ayé sú ọ̀pọ̀lọpọ̀ tí imani ọba tó kò sínú téèyàn gbé láyé tí ò ní pokùnso ibi wọn bá nǹkan jẹ́ dé fìtínà àwọn tí wọ́n ń darí ayé àwọn tí wọ́n bẹ ní ààyè àkóso lùú ní gbogbo ayé mọ́sọ́ ọkàn sàdúrà wọn lọ́ní kò síbì kan lágbàlá ayé tó wò ti sàbò sí fáwọn èèyàn bílẹ̀ sìfìnà nítorí pé ọba ipò yẹn tí wọ́n bá ti débẹ̀ ṣètò àwọn àtàwọn àdìjẹ̀nú wọ́n máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n máa ń pàpẹ̀kọ̀ fún wọn ọlọ́ni innal muluka idha dakhalu qaryatan afsaduha ọlọ́ni àwọn ọba ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọba o tí wọ́n bá wọ̀lú kan wọ́n bàlú náà jẹ́ o nǹkan bẹ̀ lọ́wọ́ wọn o ọfẹ́ kọjú sọ́ba <laughs> ọlọ́ni wọ́n bàjẹ́ jẹ́ fitina kan lélẹ́yìí jama tọ́jẹ́ pé àwọn kan wọ́n bẹ tọ́jẹ́ bìtáwọ́nà fún wọn àwọn náà ń pè ní abọ́bakú àwọn bìtọ́nà yìí bìtọ́nà tí ń sẹ́yì à àwọn ọmọ sọ fún wọn yí pé ẹfẹ́ ṣẹ̀kẹ́ báyìí fún wọn eléyìí ti pọ̀jú ẹ̀ ti ṣe léyìí kò sí tí wọ́n ṣe fún yín bẹ́ẹ̀ jẹ́ jẹ́ gbé àwọn ọmọ tì í lẹ́yìn nínú àwọn onímọ̀ràn àtàwọn àfa <laughs> kò wá sí ìdí tíyẹn náà sí tọ́jú pé tí pírẹsidẹ̀ntì bá wù ọ̀kan báyà ní ẹgbọ́ ìmáàmù kí la lè àní ìjọba ṣe náà ni ẹ̀bẹ́ yìí ni ẹ̀yin lè ba lérí gbogbo nǹkan kò lè sòdodo fún wípé tó bá padà yá ẹ padà kú lérí àga yìí o yóò wá kọ́ yín nìkan nínú sàárè àwọn aláàlú fẹ́ báyìí wọ́n fẹ́ báyìí wọ́n fẹ́ báyìí wọ́n fẹ́ báyìí. anabi sọ yakunu ba'di umara anabi ni ti ma lọ tán àwọn adarí kan ó dé famandakala aleihim ẹni bá wọlé lọlé bá wọn ẹ̀rí ànábì ò pé ọmọ lẹ̀ kò sí wọn láti ta ànábì ní ẹni bá wọlé lọ lè bá wọn fásọ dákọ̀ hun bí kẹ́sìdì hìn nígbà wá dọ́dọ̀ wọn tán aburú tí wọ́n ń ṣe ẹnìyẹn wá ẹ̀ńdọ́sì ẹ̀ irọ́ tí wọ́n ń pa ẹnìyẹn wá ń sọ fún ọba pé òdodo gan ilẹ̀ ṣe yẹn ojú ọ̀nà ìṣẹ̀lẹ̀ wa ó sì mọ̀ pé kò sí lójú ọ̀nà dédé ìrọ̀mọ́sọ fún olóṣèlú pé ẹ̀yin lọ́kàn lóòótọ́ àdébọ̀ Muhammad sallam àdébọ̀ ni wà áyánahùn aláàzúlì nìhì àwọn tá a wí ibi tọ́nà yìí wọ́n tó wá ràn wọ́n lọ́wọ́ lérí àbòsí tó ń ṣe fádà lù falẹ́sà mínì àdébọ̀ láwọn tá a wí yìí falẹ́sà mínì kò sí nínú ìjọ mi wà lásìtò mínú èmi náà sí eh, lára ẹ̀ kìí sára mi èmi náà sára ẹ̀ wàlẹ́ sàbíwárí jìn àlẹ́yìn àlhàwùdọ́ níjọ́ tí n bá ń bomi tútù fáwọn èèyàn níjọ́ àlìkìyàmọ̀ tó rùn mú kò ní sínú àwọn tí ó mú mi. àwọn abọ́bakú ni wọ́n ń sọ bẹ́ẹ̀ fún àwọn abọ́bakú tọ́ọ̀bá ti lódodo lẹ́nu tó lè bọ́ba pírẹsidẹ́ǹtì gọ́fìnà sọ wọ́n délé kátó wá pé ọ̀n lọ lánìyàn pé òun lè gbowó lu òun náà fẹ́ fi sáyé èpè tí wọ́n bá ń sẹ́lẹ̀ òun náà máa gbà ń bẹ́ẹ̀ tó rẹ́jọ́ náà ni wọ́n sì pé imánu rẹ̀ gbé ṣé tó bá débẹ̀ tán tí wọ́n kọ chẹ́kì lẹ̀ tán ọmọ gbé imánu rẹ̀ gbé mọ́ pé wọ́n lélẹ̀ ìnáfẹ́ yìí sàkáàmì tèmi nìkan ìtànkọ́lẹ̀ wọ́n sọ fún yàn jẹ́ kí mọ́ sí aláàtì lọ́kàn rí bàbá ìyàfà ó ṣubúlù lẹ̀ owó jọ́nà owó ìlú wọ́n àwọn èèyàn wọ́n àwọn èèyàn tán sunkún tán sọ́fà tó ń dààmú àwọn aláàrẹ̀ àwọn opó ọmọ òrukàn tálíkà ìyàwó ọkọ wọn ó jí òní ní oúnjẹ ẹ̀sìn òpé ká mọ́sọ̀ òdodo fáwọn eléré àmọ́ àálọ̀ lè bá wọn ní kọ̀ọ̀rọ̀ kété pé àmọ́ sí kíni àmọ́ tú àṣírí wọn síta àbí àmọ́ bú wọn níta fìtínà kan lélẹ̀ yìí náà tọ́ solúsàn náà ni pé ká máa ṣàdúrà fáwọn eléré wa àwọn àtàbá láǹfààní láti lọ lè ká wọn mọ́lé ká lè bá wọn sòdodo ọ̀rọ̀ nínú àwọn fìtínà tọ́wà fìtínà tó kòrò alálùkà opposite èyí tá a sọ òun náà ni káwọn kan dìde pé àwọn táwọn o àwọn fẹ́ bí ìjọba ìjọba àwọn fẹ́ bí ìlú lẹ̀ kò sí sagbára àjẹkùn ìyá ni wọ́n ṣe kí ni jọba náà pa wá jẹ tí wọ́n ní pé wọ́n bá jìyà nìkan ìbá sì ṣe ìbá tó sàn wọ́n wá kó bá àwọn tí wọ́n pèpè sínú Islam wọ́n kó bá àwọn ilé ẹ̀kọ́ Islam wọ́n kó bá àwọn foundations muasasat islamiyya gbogbo tó ní ṣe pẹ̀lú islam wọ́n ṣàkóbá fún ó ṣẹlẹ̀ ní libya ó ṣẹlẹ̀ ní iraq ó ṣẹlẹ̀ ní syria ó ṣẹlẹ̀ ní cairo náà ẹ̀yọ́ miami àwọn tó wọ́n gbélé yìí lérí àwọn ni wọ́n ń pè ní al-ikhwanu ní muslimun kẹ́nìkan kan oyé kọ́mọ̀ ní ṣe pẹ̀lú wọn lẹ́yìn pé kọ sálámà sí torí kìí ṣe kẹfẹ̀ rí àbí sálámà sí ẹjọ́ tajà ẹjọ́ lájà tí ọba nílò oúnjẹ bìtì àmọ́ pé ẹ̀ẹ́dọ̀ máa ṣẹgbẹ́ fúnra wọn yẹn ń dahun kàlámù màásù ọ̀rọ̀ tí wọ́n bá yín sọ pé yẹn bá rọra owó yíyẹn mọ́lẹ̀ fi ṣe bílù ìṣẹ́wárí ìṣọ́wá dá báyìí tábà sì wá gba ìjọba yẹn ṣe bí àmọ́ fáwọn ẹlẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ wọn àwọn abéèrè pé ọ̀nà olè gbàgbàjọba àwọn onídìí díẹ̀ náà ni àmọ́ kóra wájọ àmọ́ sunfin àmọ́ amadi Amu amúsúnni amu amúbàbá amú pásítọ̀ àwọn àjọ máa ṣe mítì ìròrí wọn nìyẹn o èyí tí kàfé fún pásítọ̀ ń jò ní ara àwọn ẹ̀kọ́ mùsùlùmí ni kó tó di wọ́n fi di ẹ̀já lẹ̀ ẹ̀wà pàdé mítì ní òṣèlú àbí àfáà tí ó jẹ́ sáláfítọ́wà láàrin wọn tí wọ́n pè é lòun wá ní ah níta bẹ́ẹ̀ ṣe yọ̀dá o wọ́n ní kó láni wa èyí tó jẹ́ àfáà sún ní tọ́wà ń bẹ̀ ó ti jọ jímà òun sọ fún wa wípé iná dínà ìdánlá ilé islam islam nìkan lẹ́sìn ó ọmọ yẹ́ bí gẹ́gẹ́ islam dínà pé máa ń sẹ́sìn mí tọ́lá yóò kọ́ bálá mi ní ọlọ́run nígbà lọ́wọ́ wọ́n wà fẹ́ àkàrà mi kàṣì òfò ni ó ṣe bí omi ẹ̀fọ́ tó bá dé jọ́ àwọn pásítọ̀ ní wọn are you not wọ́n lọ ń sọ̀rọ̀ lánàá lérí rédíò yẹn orí ẹ̀ burú ni <laughs> yẹ́n wọ́n ní ẹ̀sà ẹ̀mọ́ bínú torí òun lọ̀gá rẹ̀ nínú pátì ìmọ̀ bẹ́ẹ̀ ń gbọ́rọ̀ yẹ yé eléyìí ẹlẹ́bọ ni àfáàsù fi ẹlẹ́bọ ni a sì máa súnà wá pé pé kọjá àjọṣe pátì wọ́n á bẹ̀rẹ̀ pátì tán òun fẹ́ sàdúà lọ́ba ní ìbádọ́lá rìjá àlàlà àyìnúná àbíyàwó nílá ayé àgbàlagbà ẹgbà o afásùn ni wọ́n ń tẹ̀pẹ́ ah, ah, ah, ẹgbọ́ ló ń sin àyíkọ́ àgbàlagbà aláàlá máa ń sé ni la máa ń pè sọgbádùn sa a wà nínú bá ti ń bí ọ̀ ń sọ̀rọ̀ àbíkọ́ sọ pé mo gbọ́ ń methodology yẹn wọ́n fẹ́ fi paní ẹ̀sìn ni kì í ṣe pé wọ́n fẹ́ fẹ́ ẹ̀sìn lọ́wọ́ àmọ́ ọ̀rọ̀ tí wọ́n máa sọ téèyàn bá kéwú èèyàn rò pé ẹ̀sìn ni wọ́n jà fún. ló ti jẹ́ pé ẹ máa rí wọn papọ̀ gbogbo àwọn ọjọ́ bídíà yẹn wọ́n máa fara wọn lọ wọ́n máa fara wọn lọ wọ́n máa fẹ̀yìn náà ẹ̀ ní dáhùn ni ẹ mọ̀ pé àmọ́ náà ni màtíyọ́ lọ fún wa àmọ́ náà ni àwọn aláàmọ̀ tí àwọn olóṣèlú kan ṣe dáadáa àwọn aláàmọ̀ ṣe wà sí eléré kan ṣe dáadáa ọ̀rọ̀ wa ni wọ́n mọ̀ gbọ́ táà bá ti dára wọn wọn ní gbọ́rọ̀ wa mọ́ ọmọ ṣe ó ní ẹ̀sà kò fẹ́ kìlọ̀ fún ẹ̀bẹ̀rù ọlọ́run wọ́n là ń ní bàbá ọba àbẹ́ ìgbọ́n táwọn bàbá wa ń sọ ni káàbà gan kọ́ wá lọ lè gbaṣẹ́ ńlẹ̀ ọba olùlẹ̀tàn ọmọ bùtán lọ́wọ́ ní ẹ̀sà ẹ̀dàkùn ẹ̀wọ̀ sàárè ìjọ kan o ara ní aráàlú o lọ́kàn wo pé dání wọ́n lọ sọ̀rọ̀ àbí ẹni tí mọ́lẹ̀ àmáfà tó jáwá tí ò ní kankan sí pẹ̀lú wọn ọ̀rọ̀ tó bá sọ yóò wo ìtì wọn ọ̀pọ̀lọ́ ó ní fi ìfà mi ìmọ̀ òun à ah, ó ní omi ń bẹ lẹ́nu mi o fàálìyà ń fi kù máa fi fi ìmọ̀ òun fàálìyà ń ti kù máa fi fi ìmọ̀ ọ̀hún ó ní ẹwà ní sọ̀rọ̀ sẹ́ni tó tún bá ń bẹ lẹ́nu rẹ̀ mọ́ lọ́rọ̀ sọ ọfẹ́ gbówó lóṣèlú òsì fẹ́ bólóṣèlú sọ̀rọ̀ òjì máa tó ṣe jòkó láyé àwọn anábí ọlọ́run al-ulama warasatul anbiya ó jòkó láyé rẹ̀ tó máa pèpè dáwà rẹ̀ ọ̀làbìláka pẹ̀lú òdodo àti ikhlas ọ sọ fún wọn yí pé kí wọ́n pe lágbájá yóò sì máa bọ̀ báwọn sálámù sọ́lé sí lónìí ẹ̀ wọ́n ní president ń bọ̀ àwọn sọ fún gọ́fìnà pé ọ̀rọ̀ wà mọ́fẹ́ wá rí yín fọ̀rọ̀ kan ó sì ń dọ̀hùn ojú ọ̀nà yóò dáa àwọn yẹn sọ̀rọ̀ yín láì dá ń bí báyìí àwọn alágbájá wọ́n lè sanwó fẹ́ sàn bọ́ bá ń gbowó lọ́wọ́ rẹ̀ kò ní gbọ́n tó ń sọ̀rọ̀ ayé bàtùl ulama fi zuhud àyíbá àwọn àfà ẹ̀rù tí wọ́n máa ń bà lára àwọn àfà òun náà ni ìráyé sá wọn tí wọ́n bá ti tojú báyé kò ní sí ẹ̀rù lára wọn. wọ́n láàánú ẹ̀ wọ́n sábà tún orílẹ̀-èdè wa ṣe àti gbogbo àwọn eléré wa. ẹ má ṣe protest kẹlẹ́rin ẹnìkan ẹ máa wá máa bú president ẹ máa bú gọ́vnà o kódà o ẹ bá lódodo ọ̀rọ̀ tẹ́ ẹ lè ṣe kíní ẹ lè bá wọn. ẹ má sì fún yín lẹ́tọ̀ọ́ yín ẹ má digun jà wọ́n torí ipa àwọn ọkà yín ipa àwọn ṣe kíní ọkà yín anábì ni wà allah nù náà sí al'amura ahla anábì ni àwọn sàábà ní anábì pa wá láṣà yí pé gbogbo àwọn tó bá jẹ́ lérí amadigunjà wọn o níparí ọ̀rọ̀ mi àyọ́màyá mi òun náà nínú àwọn fitina òun náà ni fitina tó ulama ìtàwíìdì làkọ́ ìdí wọlé mọ̀dáyìí ó ti sọ̀rọ̀ wọn díẹ̀ lẹ́ẹ̀kan ìní fitina àwọn olùpèpè sínú sunna tí wọ́n fẹ́ máṣì àwọn àkídà papọ̀ wípé ẹni gbogbo wa ká máa ṣe dáwà papọ̀ ẹni gbogbo wa ká máa bá àwọn èèyàn sọ̀rọ̀ papọ̀ ẹni gbogbo wa ká múra wa ní àfẹ́sìn ká máa túká kíkálukú sì ní àìdíọ́ kan tiẹ̀ tó bá ní níjọ́ wọ́n fẹ́ sọ àdíyẹ́ kan tiẹ̀ wọ́n sọ ìjọ́ tí mi tèmi náà èmi náà sọ àwọn àlùfáà ní ṣubha wa fitna ìdààmú ni èmi ń lọ yọ àbá ń lọ abẹ́kúta àbá yìí ń lọ Port Harcourt àbí wọ́n wá ní ká wọ mọ́tò kan kí náà padà ṣẹlẹ̀ ayédàkára Port Harcourt ti ọbọ̀lẹ̀ àtàrà ọ̀yọ́ kókó ara abẹ́kúta àbí tí mọ́tò máa gbé lọ bí ti ń lọ torí kò pọ́ jọra àfi tí àwọn méjèèjì yòókù bá tú bá pẹ́ tó Port Harcourt làwọn náà ṣe kí ni làwọn náà fẹ́ lọ ọ̀tọ̀ ẹ̀yà wa wọlé ẹ̀jẹ̀ àjọ máa lọ èrè wọn wàá dùn orin gbà wọn eléyìí ní ìkọ̀wá níyà ló wọ́n máa ṣe tọ̀hún ní tìjà níyà ló wọ́n máa ṣe eléyìí ní kọ̀ọ̀dìríyà ló wọ́n máa ṣe eléyìí ní tẹ̀bùlìgíyà ló wọ́n máa ṣe eléyìí ní amadíyà ló wọ́n máa ṣe tọ̀hún ní sàmùsíyà ló wọ́n máa ṣe tọ̀hún ní kọ̀mọ̀ríyà ló wọ́n máa ṣe tọ̀hún ní rùfàíyà ló wọ́n máa ṣe àwọn àwọn fún yáyá yẹn pọ̀ rẹpẹtẹ kulluhum ala dalala fẹ́ni tọ́rọ̀ báyé àmì tọ́rọ̀ báyé yóò rò pé ojú ọ̀nà wọn wà àwọn tí wọ́n ń ṣe léyìn wọ́n ní tẹ̀jìdìdò lẹ́kẹ̀tọ́bì dì ní òun náà ní àjẹ́ndà wọn afẹ́ tún ẹ̀sìn ṣe ẹ̀sìn ti pé ẹ máa yá mi afẹ́ jà dáadáa bá a ṣe máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn lábẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe pé àbùkátà sí tó gbé fọ́tò tó dá wa fọ́tò pé à ah, ẹ̀yin tẹ́ ẹ máa ń sasa káwọn kan náà táwọn náà láwọn ṣe súnà tó dé pé asa ni wọ́n òun ò lè ní láì fi kan lára àyàn kó pé èèyàn síbẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí kọ́ sasa ẹ má jà sasa mọ́ ẹ má jà fòdodo ọ̀rọ̀ pamọ́ mọ́ káwọn àfa ká máa dá máa wí ká máa dá máa sọ ká darí àwọn ìbọ̀lú àlùkìtàbù wa súnà ká sọ ìsìlámù dẹ̀ sàṣà ẹ̀sìn lé kan gbogbo eléyìí ń bẹ lábẹ́ tẹ̀jídìdì bó kìsẹ́ pẹ́sìn la fẹ́ jà dáadáa ẹ̀sìn ti wà lẹ̀ àmọ́ ọ̀nà tára máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n fi rẹ́sìn yẹn gbà tí ò sì ní yapa súnà àwọn tó wá jẹ́ pé ìtumọ̀ tó wà lábẹ́ ni pé àwa àtàwọn alùbídíà láàjọ máa ṣe tí kálukú sí láti ọkàn ti tiẹ̀ àjọ máa pèpè sójú ọ̀nà ọlọ́run papọ̀ àjọ máa gbọ́ wà sí àjọ máa ṣe wà sí fúnra àjọ dòkólẹ̀ àdàdà wà papọ̀ nígbà tí iná àti kíni àtomi tẹ́yìn fẹ́ kó papọ̀ ni àwọn alùmídà ni ó túbá tí wọ́n túbá ṣetán láti bá wọn ṣe ọmọ ya alájọṣepọ̀ ìṣe mòlúdì oníke wá ṣé mẹ́wàá lọ ó tún wá ní òun gbọ́ tí ẹ̀sọ́ ń jẹ́ ọjọ́ mọ̀ pé wọ́n ní mòlúdì ọ̀tá táwọn palẹ̀mọ́ táwọn fẹ́ sí lọ́la ìjà bẹ́lẹ̀ fẹ́ jà yẹn padà sí kíní ẹ padà jà àwọn ọmọlẹ́kí olẹ́rẹ̀ wọn kó bá torí pé tẹ́bà ti ń bá lù bídí àtọ́tọ́ jẹ́ àfọ́n bídí àtọ́ gbajúmọ̀ ẹ ti dọ̀rọ̀ rú lérí àwọn ọmọlẹ́kí àwọn gbà pé tí ọba jẹ́ àfáà ní ẹ̀ní ní kọ́ máa sọ̀rọ̀ mi tẹ́wà kí ló fẹ́ sọ lẹ́yìn náà tó bá sọ tó dáa níbi tẹ́wà yẹn ìjọ ọ̀dà ń bẹ lọ́wọ́ ẹ̀ lọ́sọ̀ọ́ bòmí ẹ ti fi ìjà àfáà rẹ̀ rin lẹ̀ lọ́dọ̀ àwọn ọmọlẹ́kí wàtàwọn jàmáà yìí pé ẹni yóò ẹni wẹ̀ tẹ́ bá ti gbọ́rọ̀ rẹ̀ o ẹ máa tẹ́tí sí i àbí wọ́n bá béèrè pé ẹ dákun ẹni tó wá sọ̀rọ̀ lé ní ẹ̀ zúfì oníbídíà ni wọ́n ní bẹ́ẹ̀ ni a mà pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà láàmà ṣe ni láàmà mú wọn ṣé ká máa gbọ́rọ̀ rẹ̀ à ẹ máa gbọ́rọ̀ rẹ̀ ẹ máa gbọ́rọ̀ rẹ̀ yẹn ó ti rúgbó yín ṣé ká gbọ́rọ̀ rẹ̀ à mm, ẹ gbọ́rọ̀ rẹ̀ ó ti yín ẹ gbọ́rọ̀ tí ó ń sọ kọ́mọ̀ sí dánilẹ́kọ̀ọ́ fún wa gbogbo àwọn ilé yàrá rí àwọn tí wọ́n jáde ilẹ̀ lárúbáwá rẹpẹtẹ táwọn afágbàgbà kọ́ ní kéwú nígbà wọn dé dọ́yà wọlé àmàna wọn mọ tán sí ma nítorí ṣòwòrọ̀ àníkan mọ̀ mi àníkan gbọ́ mi àní mo fẹ́ kí wọ́n rí mi eléyìí nínú àwọn àkàsára balibala àdáwò ni nínú fitina tọ́wọ́ ń lu tábẹ́lọ́nkọ́lọ́njá wẹ̀já fẹ́tínà tu tẹ̀gìrì una ni káfẹ́ westernize westernization káfẹ́ westernize mùsùlùmí pẹ̀lú islam ti ń ṣe ìyẹn pọ̀ dáadáa igbe bẹ́ẹ̀dẹ̀ dá o bẹ́ẹ̀dẹ̀ àwọn òyìnbó ń ṣe bẹ́ẹ̀dẹ̀ irú súnà wọlé yín gbọ̀ ń ṣe bẹ́ẹ̀dẹ̀ mọ́ ebi ẹ̀yin náà ẹ̀ kàn gbé kéèkì síta èyí táwọn tọ̀wọ́n fi sọ pé one two three yẹn ẹ̀yọ́ kan sọ pé wahid idmin talata àwọn abèrè pé nínú ayàwó lọ́wọ́ àtàbí sí bí ká máa ṣe bẹ́ẹ̀dì afẹ́sẹ̀ ìyàwó ọkọ ìyàwó àti ìyàwó wọn èdè sákìlù àbí ẹni kí wọ́n jòkó lérí iṣẹ́ àkànná olónìkọ́ọ̀bù ló tán èmi ò lónìkọ́ọ̀bù wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣé ní wọ́n máa ń bẹ wájú ilé wọn níwájú ilé wọn ẹ̀yọ́ màá yáàfin ṣé wọ́n lè jòkó lẹ́gbẹ̀rẹ̀ àwọn bẹ́ẹ̀ ká tó wá pé láàrin gbogbo ayé ipẹ́ wá wẹ̀ wa o àwọn èdè ìṣe àmájòkó tẹ̀ra wa ṣé ní ìsìlámù nìyẹn wà ẹ mọ̀ pé àwọn obìnrin máa ń bẹ nínú káà ni tí wọ́n máa jẹun tí wọ́n máa dá wákà ń bẹ̀ ẹ̀ka dísìn yẹn àwọn tí wọ́n fẹ́ ṣe ákídù bàbá ìyàwó àtàwọn ọkùnrin ni wọ́n wà níkànnà tó bá jẹ́ pé ọ̀lù la fẹ́ lò àrọ́gbọ́n ta fẹ́ dá sí káwọn obìnrin wà lẹ́yìn káwọn ọkùnrin wà wájú kálukú sì máa rẹjú ẹ̀ torí fìtínà náà ni ìyàwó wa ńlá ni wá bọ̀ bí ìgbà tí ṣẹlẹ̀ ń ṣe ìyàwó free mixing ikhtilat àwọn ọ̀rẹ́ ìyàwó náà àwọn náà wọ́n gbé báàgì sọnù kan lọ́wọ́ báyìí wọ́n ní àwọn tẹ̀lé ìyàwó lójú àgbo wọ́n máa rìn bí ekòló wọ́n fẹ́ westernize Islam ibi wọ́n ti lọ náà làwọn boys ti ń wo kálukú wọ́n ti ń wo sísá yẹn kò ní lọ́bọ̀rọ̀ aago mẹ́fà ní ó tó kú ní occasion yẹn àbí venue yẹn sísá yẹn ti wọ̀ lójú látara bẹ́ẹ̀ àbúrò ọmọ lọ ṣétúláàsì ní káwà àtòbìnrin ká máa wà lójú kan ní àwa kíwútọ́ kíwú yé wa má wọ́n ní àtàwọn afáyẹ́dí lé o òdodo máa ń lé ní obìnrin ó jòkó láàrin àwọn obìnrin ẹgbẹ́ kọ́kọ́ ìyàwó jòkó eh, lọ́dọ̀ àwọn afá èyí tẹ́ pàtẹ́ tí gan lásán gan ìmọ̀ ṣe sábà bí ojú burúkú lọ́pọ̀lọpọ̀ ìyàwó mi ò ṣe láti bọ̀ tán dáadáa ìyàwó ọdún kan sùn mẹ́fà àlàyínú hak ojú wà ká máa ṣe wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ láàrin ara wa alẹ́ lọ òkèṣàn mi ìjàmbá wọ́n ní mọ́tò fáwọn ọmọ ìyá mo ní sórí bọ́ọ̀ bá ti ṣàlàyé bó ṣe tu àga lókẹ́sàn rẹ̀ yìí ni wá ó ṣàlàyé tani ó ṣe mc lẹ́yìn náà bó lè tó ṣe fẹ́ wá lẹ́yìn náà bó lè ṣe tu àga wọ́n wà tu àga àwọn yẹn wà kẹ́yìn sáà fún wáàsì àwọn àga oníráǹdì yẹn ni wọ́n tò èyí tó bá fẹ́ gbé wàṣí ọmọ wa ti báyìí nígbà tó bá rí ọ̀rọ̀ kan tó ta la wọ́n bá tó gbọ́ tán yóò tó máa jẹ bisikíìtì lọ. mo ní ẹkúkú kó jẹ kalẹ̀ káwọn obìnrin gbé tiwọn káwọn lè jẹ tiwọn káwọn ọkùnrin náà mọ̀ jẹ tiwọn káṣí máa lọ ẹbí wà ní màlá pé àbátawá ní ẹfẹ́ kí wọ́n ṣe wáàsí fún yín àti tó burú bẹ̀ kí wọ́n sọ̀rọ̀ ọlọ́run fún yà ẹ̀yìn tẹ́lẹ̀ gbọ́dọ̀ lọ́n lẹ́kẹ̀yìn sí ìmáàmù àtàfà ti sọ̀rọ̀ wọ́n ní bí wọ́n ti ń ṣe lù èbó ni ẹ̀ irú islam tẹ́fẹ́ ká máa ṣe nìyẹn ká máa westernize islam ìjáàbù pínpín ọlọ́mọ rí báyìí wọ́n ní àwọn ìjáàbù dèè ẹ̀yà báyẹ̀ sí ń sẹ̀sìn ṣe tọ́lá ní kọ́wọ́ jáde nìyẹn yìí ní ìrìn àléhìn náà mi ń jẹ́lá bíbí yìí jẹ̀lì bábà lọ́lọ́ ní kọ́wọ́ ọwá lọ kan mọ́rí ọwá làwọn ṣe jáde ṣé àwọn déèsì yẹn ṣé ànábì ló filẹ̀ fún wa wọ́n fẹ́ westernize kí ni Islam àwọn náà pè ní duhatu tẹkiribe àwọn yẹn pọ̀ dáadáa lárúbáwá ń bẹ Yorùbá ń bẹ tí wọ́n sọ fáwọn aramaka pé ẹ̀sìn tẹ́ ṣètò tẹ́ ń ẹ̀yìn náà dáàpọ̀ mọ́ wọn lò èbó káwọn ọmọ yọ máa wọ jeans káwọn wọ ṣòkòtò káwọn gbá bọ́ọ̀ tẹ́bí káwọn náà wá sí olympic wọ́n gbá bọ́ọ̀ àwọn kan dẹ̀ gbọ́ lóòótọ́ wọ́n pariwo máa wà fà pé ó tó ìmúnilẹ́sìn tó ó lè wo jàlùbábà jáde kúrò ní ìlú wọn india airport báyìí ó ju sinimá báàgì ni gbàtọ́ bá fi jáde ní London lamẹ́ríkà báyìí jeans àti tọ́pù ẹlẹ́hàá Eh, táwọn àtọ̀dọ̀ wọn bí táwọn ń gba nìkọ́ọ̀bù tí wọ́n ń gba jàlibáàbù wìtìwìtì yẹn lẹ́yìn tẹ́ gbẹ́sùn lọ́wọ́ tá a gbà lọ́wọ́ yín lẹ́yìn wọ́n fẹ́ bọ́ra alẹ́ àdáwò yẹn bọ́kọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú àwọn tó ń bẹ́ẹ̀ lárúbáwá kọ́lọ̀ sọ wa ń bẹ̀ o ọmọ yẹtọ̀ wọ́n lahùn mí kún fa iná omi nìhù ọlọ́run ẹni tó bá ti lè mú wọn lórí ayò tí ń tẹ̀lé ojú ọ̀nà wọn òun náà ti dára wọn wọ́n tàrùdọ̀ ankal yahudu wọ́n nasara àtàtàtàbí àmìlẹ́tàhùn ọlọ́run láwọn yahudu àti nasara wọn ní fi ilẹ̀ lọ́rùn ó dìgbà tẹ́ bá sọ tẹ́ bá dàbí wọn tẹ́ tẹ̀lé ojú ọ̀nà wọn nígbà náà wọ́n tó fi ilẹ̀ wọ́n máa lọ yín lọ́rùn ní pé you can't do that yóò ní mùsùlùmí ńlá ẹ láti sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé òkè sàn tí mo fẹ́ ṣe kò sọ tí o yọ àrò tí pamọ́ sẹ́gbẹ́ kan táwọn afábá lọ tán wọ́n gbé jáde àwọn míì yọ sọ fọ́ọ̀rẹ́ pé èmi ọ̀rọ̀ tí ẹni bá ra ọ̀rà fún rẹ̀ ọ sọ fún md pé md ń bọ̀ ó nígbà tí nǹkan tó da ń tá a mú èyí sọ wàá nǹkan tí ó fi wèrè a máa compromise ayé kura tó kílíà níparí ọ̀rọ̀ mi fitina tó tọ́ fitina kìí sì ṣe súnni kìí ṣe sálàfì ṣòkòtò ló dúró bí tẹ́ ẹ̀kọ́ wà ẹnu pọ̀ dáadáa ẹ rà mí sùdú lérí ẹ̀ wọ́n láì bó ṣe wà yẹn mo tẹ́ dẹ̀ oníbìdíà ó dẹ́ làwọn jama'atu takfir àwọn ìyẹn tó bá ti jí láàárọ̀ báyìí ẹni tí wọ́n yọ kó ní ìsìlámù ni làwọn wákàtí àwọn èsì dáwà wọ́n èsì àsáàbù dáwà àsáàbù tọ́wọ́ ti jí báyìí pé èyí mélòó mọ kàfàrà lé ní o tí o bá ti rí yọ̀wọ́ ẹni tó kàfàrà kí ló tó mọ́ owó efi yàn máa nà kí n tó bá ti fún yàn kódà kì í bá yàn sọ̀rọ̀ ìfẹ́ kì í níyọ̀ dáa kó tó kàfàrà rẹ̀ wọ́n bá débi pé ẹ̀ṣẹ̀ ipe tẹ́lẹ̀ bá ti ṣẹ̀ ó ti di kèfèrí yàtọ̀ sẹ́bọ̀ àwọn yẹn pọ̀ lọrin rẹpẹtẹ wọ́n wà lẹ́kọ̀ọ́ náà wọ́n káàkiri àwọn ìlú wọ́n wà ní Ìṣẹ́yìn àwọn eléyìí fìtínà ni wọ́n lérí ilé ọlọ́run wọ́n fi ti ara mi gbọ́ báyìí ọ̀gá wọn ọ̀gá wọn àsáàbù tẹkifíìrì wọ́n fi ti ara mi gbọ́ báyìí ẹni bá ní fóònù mi lọ́wọ́ yín sẹ́ndì ọ́dí òyìn sí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wípé ẹni bá fi spoon jẹun ṣé gbogbo àwọn iṣẹ́ tó ṣe sọ́lọ́wọ́ gbà á ó lẹ́ni tó fi spoon jẹun tó sì mọ̀ pé ká máa fi spoon jẹun yín máa yọ̀yàn kúrò nínú Islam fakọ̀dé hábitọ̀ amaluhu ó ti kúrò nínú Islam gbogbo ṣẹlẹ̀ ti bàjẹ́ ó ní gbogbo sẹ́rẹ̀ pátá tó sílé ayé ti bàjẹ́ nígbò tí fi spoon jẹun tí ò fọwọ́ jẹun àwọn sísá ti ń tẹ̀lé àwọn táwé àwọn fẹ́ sẹ̀sìn wọn mọ̀ pé orí ibu wọn ṣe mẹ́ gbogbo èèyàn ní kẹfẹ́ rí àfàwọn nìkan àwọn èèyàn ni wọ́n jẹ́ káwọn alùbídí àwọn ọmọ arọ́rọ̀ sọ sí àwọn tí wọ́n gbé súnà gidi lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ wàá máa yọ pé ah, àwọn ìyẹn àwọn ti kọjá bí táwọn náà fi gbede o wọ́n lẹ́ni tó bá lọ lè jẹun lé oúnkò mọ́ ó ti kó ní islam yóò wọ̀ náà gbére tí ò ní jáde mọ́ máa wọ̀n rẹ́ẹ̀dì fún kéèyàn máa lọ lè jẹun lé oúnkò mọ́ bídí àlọ́dọ̀ tó wọn ò pín kúlù àti kúf wàlẹ́sà kúlù bídí àti kúfrọ̀ àwọn lè tẹ́bá wọn omi ọmọ gbọ̀nyàn lójú alẹ́ rí gbogbo wájú báyìí fún tájù dí iná ní sí lọ lè wọ̀ àwọn khawariju zaman àwọn ọmọ akọ́lọ́mọdé ó sí kéwúkéwú ọlọ́mọdé ó sí àfàtẹ̀lé o àwọn tán wà lókun ẹrú táwí ọlọ́mọdé àbáwá yọ wọn kò mẹ́ ọlágbára ọlọ́mọ bá wa tó fitina tul ma'isha àwádébí awí òun náà ni fitina bóòlẹ́ni kọ̀ọ̀kan wa láti bọ́kù nínú gbèsè tátìlọ́lì bọ́lọ̀ bóòlẹ́ àti bọ́kù nínú kẹ́nìjàmá odò gbèsè kátólọ̀ lè bọ́lọ̀ látara ẹkọ́nọ́mì tó ti dàrú kálukú ọmọ tó fẹ́ jẹ mọ́ ẹlẹ́mí ọ̀wádìí tó fẹ́ jẹ kó sáà máa jẹjẹkú jẹ yìí fìtínà yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó sínú ẹ̀ kódà àwọn ẹlẹ́sìn kó sínú ẹ̀ torí etí ọ̀n wọlé ó kéré sí etí ńná ó kéré sí tí ń ṣe kí ni jama ìtì wọlé ọ̀pọ̀lọpọ̀ ń jẹ maha ọ̀pọ̀lọpọ̀ ń jẹ rìbá owó èlé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe gbájú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ṣe jàǹbá nínú sẹ̀rẹ̀ fìtínà ni kálukú wá wá mísì ọ́fíìsì tí kálukú bá ti wá wà kálukú ṣiṣẹ́ aláàlẹ́ rẹ̀ yóò tún wá ṣiṣẹ́ haramu mọ́ gbogbo òṣìṣẹ́ ìjọba pátá lẹ́yìn ìgbà tí wọ́n ṣiṣẹ́ ìjọba tán wọ́n tún wá ṣe tara wọn gbogbo àwọn tí wọ́n ní ọ́fíìsì tí wọ́n bá ṣiṣẹ́ tọ́jú kí wọ́n ṣe tán wọ́n tún wá ṣe jàǹbá fún md tí md náà tó yí àwọn èèyàn bá sáfù rẹ̀ tán tí wọ́n ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe yóò máa dìlé owó oṣù wọn ó lè mọ́rí mi ìsàmá tó fi jáde láyé ibi à ń lọ ni pé bó la ṣe fẹ́ kù láyé láì jẹ gbèsè ọmọ ya ẹja lè ṣiṣẹ́ lérí ẹ o gbèsè tó bá jẹ kọ́ọ̀lẹ̀ o bóyá àwọn ẹni eré wọn lè bọ̀ sán tó bá jáde láyé máa sọ o mọ́rò pé ẹni tí ó yá olówó gbàgbé o ẹni yẹn gbàgbé o ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan gbàgbé o gbogbo ẹni bá ti rí ọ ní láti pọ̀ jẹun lówó látọdún kẹjọ mọ́jọ́ ọ̀rọ̀ yọ dàrú bọ́ọ̀ bá tì ní máa lọ lè ba mo fi sẹ́mi o òfìsẹ́ mi o bí nǹkan ṣe rí ni o tó bá pọ̀ ọmọ sáde díẹ̀ èèyàn màyá mi èèyàn tí ń jáde láyé tí ọ̀jẹ̀ gbèsè ní sùn èèyàn díẹ̀ sọwárí àbáyọ lérí yẹn ni pé sórí ẹnu wọn bá ti máa ń wọlé fún ọ náà ni kò fi plan ní life rẹ tó bá ti kọjá àlà ọ padà jẹ gbèsè àbí kò padà jẹ jìbìtì kò padà máa lu jìbìtì tó àdújọ́ àlìkìyàmọ̀ kí ló fẹ́ sọ kí ló fẹ́ wí jọ àlìkìyàmọ̀ eléyìí náà àwọn fìtínà tó wà ń lu ni fìtínà àìtó owó náà ìwọ ni kọ́ wá rí pé iṣẹ́ lè yọ̀ lọ ẹni tó wáṣẹ́ mi àdá ilé yóò tó ẹni wá mi kún má dákẹ́ torí kò lè jáde láyé tọ́hìrà mọ́ tọ́hàrà káwọn èèyàn mọ́ máa ṣépè lé ọ̀tọ̀ bá jáde láyé fi ha ó kú ha five hundred thousand wà lọ́wọ́ ẹ gbogbo tó kó kalẹ̀ gan kọ̀wọ́ fifty thousand ọmọ ya tí wọ́n bá ń ta gbogbo tó kó kalẹ̀ tó bá jẹ́ pé twenty thousand lọ́ba wọ́ọ̀fì wọ́n wá kó fẹ́ni tó lówó owó rẹ̀ kèrò owó rẹ̀ kèrò lọ́rùn rẹ̀ ó kù eighty thousand ìbádà tó bá ṣe déédéé four eighty thousand ọlọ́wọ́n yọ nínú ìbádà rẹ̀ yóò fi sínú àkáǹtì tiẹ̀ tó bá dé yàrá kíá kápẹ́kọ̀ bá ṣiṣẹ́ rẹ̀ mọ́ eighty thousand naira nínú ẹ̀ṣẹ̀ tiẹ̀ ẹni tó ya olówó wọ́n wà kó sínú ẹ̀ṣẹ̀ tiẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó sì máa jìyà rẹ̀ ló jẹ́ pé ẹ má jà fàdó alẹ́ ká sì gbìyànjú ká máa bẹ̀ lọ́hùn ká sì máa ṣiṣẹ́ kọ́lọ́mọ alá jíjẹ mọ́mọ́ wa kọ́lọ́mọ jẹ́ ọ̀há o kọ́lọ́mọ fi síbi tó há fún wa àbáyọ lérí gbogbo ń tá sọ látàárọ̀ yìí àwọn fítínà yìí bó ṣe pọ̀ tó yẹn fítínà yẹn pọ̀ gan o bó ṣe wá pọ̀ tó yẹ ẹ̀yìn maya mi alákọ̀ọ́kọ́ àbáyọ òun náà ní tọ́lábùn àìlìmì ṣẹ̀rẹ̀ ká máa lọ lè kéwú ká lọ hálíkọ̀ ká gbọ́ lẹ́kṣọ̀ àwọn afá látara bẹ́ẹ̀ fìtínà yọ́rẹ̀ gẹ́gẹ́ bí òkùnkùn ni ìmọ̀ yọ́ máa ṣe kíni yọ́ máa tan ìmọ̀lẹ̀ sí tó bá wá mà dáadáa lóòótọ́ mọ̀ pé àwọn eléyìí ẹlẹ́bọ ni wọ́n àwọn eléyìí ọtún láwọn jẹ̀má yóò dá ọ̀dá yóò tún sálọ́dà àwọn jẹ̀má mi ah, wọ́n mọ̀ tún lẹ́yìn náà tún dá yóò tún sálọ́dà àwọn jẹ̀má mi nígbà tí ó sì mà ẹlẹ́ẹ̀kejì òun náà aláwùsùlà ọ yẹra kú ọlọ́dà àwọn tí fìtínà bá ti ṣe kíni tó bá ti tẹ̀rì fìtínà ti mú wọn tẹ̀rì sínú omi mọ́ fà wọn lásọ o torí wọ́n fà wọn náà sílẹ̀ wọ́n bá wọn sọ̀rẹ́ wọ́n máa wẹ́dọ̀ lọ títí tó fi ṣe kíni tó fi jáde kì í ṣe fúláṣí ní kámáyà sọ̀rẹ́ tó bá ní mọ̀ pé ọ̀rẹ́ yẹn ó ṣe kíni ọ̀rẹ́ yẹn ó kó bá ọ ó jìnnà sáfà míì nítorí pé ọmọ ọmọ bó ṣe rí yẹ́wọ̀n ní àárín bímọ̀ ẹ lè rí tó lọ́lá lẹ́yìn lẹ́yìn náà azúrù fi dúnìyà kéèyàn ó wálé ayé ma níwọ̀nba sórí bá ń gbà yẹ̀bùsùtò ó sì máa lò sójú ọ̀nà ọlọ́run ó sì padà lọ lè wà jẹ́nà lẹ́yìn tó ti gbádùn ayé tó wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún ọ máa lò ẹ̀bùn ọlọ́run àmọ́ nígbà míì wọ́n ní al-mubahat nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ni kéèyàn máa ṣe ẹ̀tọ́ ni kéèyàn rà ẹ̀tọ́ ni kéèyàn lò kéèyàn wá sá díẹ̀ nítorí ìmọ̀fẹ́ kún sínú ayé ọ̀kan nínú àwọn olówó kan nílẹ̀ Lárúbáwá bílọ́nì àní o ọwà lọ́lẹ̀ ra mọ́tò 4,000 riyal ẹ̀wọ̀ 4,000 sí 1 billion àwọn èèyàn wá fà lásọ pé kí ló dé tó fi wá lọ́lẹ̀ ra mọ́tò yìí ó ní bó ṣe wà yí ẹ́ńjìnì rẹ̀ dáa ó ní klọ́ọ̀ṣì rẹ̀ dáa kíkì rẹ̀ dáa bẹ́ẹ̀ ni èyí tó máa ń tẹ̀ sí oníbíríkì ẹ̀ta oníbíríkì àwà ọgbọ̀n ohun àtọmọ ohun àtìyàwó ohun wọ́n ní ọgbà ìwà àtọmọ àtìyàwó wọ́n lọ́gbà wọn ó ní ṣé kí wá torí pé òun lówó sóhun àwọn ará mọ́tò tí ń fò ní sóhun àlọ́ ìrà mọ́tò tí ń ṣe ni tí máa ń fò lérí òfurufú torí pé òun lówó ó ní tí mọ́tò oní tírí mílíọ̀n ó ṣe eléyìí náà ti ṣe fóun ọ̀tagúnrí kọ̀dáwọn láàmú ìjọ́kùn sódù nìyẹn bọ̀tẹ̀ ìsìláàmù eh, ní kéèyàn ọmọ jẹ tọ́da kò ní kọ́ ọmọ wọn tọ́da kò ní kọ́ ọmọ gun tọ́da àmọ́ ọmọ kò lè ayé lọ́kàn ẹni bá kò lè ayé lọ́kàn níjọ́ tí máa ń lo mọ́tò tírí mílíọ̀n oyé tírí mílíọ̀n náírà tó bá fẹ́ rà mí yọmọ tájẹ́ ti mọ́tò six million yọ tó bá fẹ́ rà mí yọmọ tájẹ́ ti nine million mọ̀tò ó lo mọ́tò nine million tán lọ́wọ́dà mọ́tò four million ẹ̀jẹ̀ ń pèsè sáré ìdìnnú ọ̀rọ̀ ayé sá ó ti ráyé kó tó sá ìwọ ráyé o ìwọ tó bá ti ráyé mọ́tò sáré ìdìnnú ọ ó dìgbà tó bá rí tó bá rí ọwà síkíní ọwà sá gbogbo ní ọba ní sáǹfààní fún ọlọ́run òní kò lè àzúdú ní wà máa là yá ń fa àfẹ́lẹ̀ àkàrà ètò ògbé kìíní ẹni ló mọ́tò ten million àti ẹni tó ló mọ́tò three million sí ẹ̀dá kun kí ni yàtọ̀ láàrin àwọn méjì tí wọ́n wọ sàárè níjọ́ àlè kìíyà mọ̀ kí ni yàtọ̀ láàrin àwọn méjì tí wọ́n ní a ah, bàbá yìí dé mọ́tò twenty five million lọ́ra ẹfun ládàrún <laughs> èyí tó sì rà ọ̀kadà yìí sí ẹkọ sẹ́rù síbi tiẹ̀ wọ́n ní kò sàǹfààní kankan lọ mú dẹ̀ owó tẹ́ kó fi tọ́jú ìyá àti bàbá rẹ̀ kọ́ ọmọ fi ṣe pop bàbá ń sọ́fà ńlé ìwọ́n ṣe pop lẹ́kọ̀ọ́ ṣe pop lọ́kàn àti kọ́ ọkọ̀ ọkọ̀ lẹ́kọ̀ọ́ gbé rẹ̀ zudu yẹn wọ́n nífẹ̀ẹ́ yẹn bá ní odò oníṣẹ́kí ni torí kò sí ayé ayé ayé gùn ayé fẹ́ ayé lọ ní tọ́ba láyé lọ́wọ́ máa lé tọ́ba ti débì kan tó ra àwọn kan wájú ẹ̀ ó tó ra àwọn kan wájú ẹ̀ kí títọ́ fi kú ò ní lé ayé bá ayé ni ó lè ọba ọwọ́ jáde láyé wọ́n kàn kalẹ̀kùn pé màláìka kú dé wọ́n lọ yálé ni ó wọlé ó wọlé ó wòkè ó wọlé kò ní síbi tó fẹ́ sásí àfi kọ́ máa lọ sáré lẹ́yìn náà àdúrà àmọ̀sàdúrà kásì máa rìn pẹ̀lú àwọn ẹni rẹ̀ àmọ̀sàdúrà àmọ̀bẹ̀lọ́hún a'udhu bika min fitnatil mahya wal mamat ànábì àmà sọ ọlọ́run fìtínà ayé àti fìtínà kú ọlọ́run sọ mi bẹ́ẹ̀ mo bẹ̀lọ́ nínú àánú ẹni wọn bá ta wí kọ́lọ̀ ń jọ sàǹfààní fún wa kọ́lọ̀ ń sọ wọn níbi fìtínà ètò hàn àti ètò pamọ́ gbogbo àwọn ọmọ wa kọ́lọ̀ mọ́sọ̀ wọn ní fìtínà fún wa àwọn fámìlì wa kọ́lọ̀ mọ́sọ̀ wọn fìtínà fún wa wọ́n sàwọn náà ní fìtínà fúnra wa ọlọ́run bá aláàkọ́ mọ́sà wọlé àánú ẹ̀ mọ́jì fìtínà wà nínú ẹ̀sìn wa ọlọ́run mọ́ fi fìtínà sínú sẹ́mi wa ọlọ́run bá aláàkọ́ fi alọ́kànbalẹ̀ kó fún wa ní bá aláàkọ́ wá fún nínú fìtínà gbogbo ìtọ́jà dáwọ́ tọ́lọ́run fi kẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run sábà mú kó èyí tí ń bẹ lára wa kọ́lọ́run fún wa ń sọ̀rọ̀ ìlérí ẹ̀ kọ́lọ́run bá aláàkọ́ bá mú kó èyí tí ò tí kàn wá kọ́lọ́run bá sàgbé kó fún wa kọ́lọ́run bá aláàkọ́ sọ واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب